a máa kà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi kùránì ká fi ṣe dáwà ká ka kùránì lára ń tẹ̀sìn pé wàhálà kíyèsí sí ni ká wá pa kùránì pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ lára ń tẹ̀sìn pé sí ni bá ń ka kùránì máa wá wọn yóò máa jẹ ẹni kùránì tí ọba máa ka irú ẹni yóò máa dà gẹ́gẹ́ bí ilé tí ò ní nǹkan kan nú ọlọ́run ni wa nazzalnahu tanzila ọlọ́run ni àwa la sọ Kùránù kalẹ̀ tanzilan asọ̀kalẹ̀ ní ìsọ̀kalẹ̀ gan tá à ń sọ̀kalẹ̀ ń gbogbo gbà tá a ṣe ní wẹ́lẹ́ wẹ́lẹ́ a pín sí wẹ́lẹ́wẹ́lẹ́ láti lè jẹ́ wípé ká máa sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ sọ kí a lè bá a jẹ́ ẹni tí ó lè gbọ́ yé dáadáa ọlọ́ni àwa la sọ Kùránì kalẹ̀ ìsísọ̀kalẹ̀ náà. ọlọ́ni kúlẹ̀ àmínú bíi ìwà ànábì sọ fún àwọn kèfèrí Mákà wípé bó bá wù yín ẹ nígbàgbọ́ sí Kúránì ọlọ́run ọba ti ṣàlàyé fún yín ọ̀rọ̀ rẹ̀ tán yányán ọlọ́run ọba ti ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ fún yín tán yányán ó sì ti mà wípé ẹ̀yin yìí ẹ̀ ṣetán àti gbà ọlọ́run ọba gan tuntun á jẹ́ pé ọba tó ti mọ gbogbo ń tọ́ kọ́ lẹ́sìnú láwùl mahfud ọlọ́run ọba ní bá a ti ṣàlàyé fún yín tẹ́ gbà yìí a ní ìdí ìgbàgbọ́ yín mọ́ bákan náà lórí níwájú àwa ọlọ́run ọba. ẹni gbàgbọ́ sí kúránì tàbí kẹ ẹ sọ pé ẹ nígbàgbọ́ sí kúránì ẹ bá àgbà pé nígbàgbọ́ ni ó ẹ bá sọ pé ẹ nígbàgbọ́ sí ọba láàyò rídu ìmánàkùn ọlọ́run ọba ọba fẹ́ sọ àwọn tó ti nígbàgbọ́ nínú wọn ọlọ́run iná ọlọ́ni àwọn tá a fún ní mímọ̀ nípa kùránì síwájú kí kùránì ò tó dé tí wọ́n wá ṣàlàyé kùránì fún wọn ọlọ́ni irú àwọn èèyàn yìí tí wọ́n wá nígbàgbọ́ sí kùránì ọlọ́ni bóun ní ṣe sí tiwọn ọlọ́run ní àwọn wọ̀nyí tí wọ́n bá ti ń ka kùránì fún wọn ìṣesí wọn ni pé wọ́n ó wò lulẹ̀ wọ́n ó mú àgbọn wọn wọ́n ó mú lọ síbi ilẹ̀ ẹlẹ̀ wọ́n ó wà jẹ́ ẹni tí ó forí kanlẹ̀ fún ọlọ́run ọba ìṣesí àwọn èèyàn yìí nìyí nígbà tá a bá ń ka kùránì lọ́wọ́ náà táwa náà bá débi ìforí àwa náà máa ń forí kanlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni tá a bá ń kírun fọlọ́run a forí kanlẹ̀ bẹ́ẹ̀ náà ni lè dá forí kanlẹ̀ kó ní òun forí kanlẹ̀ fọlọ́run kó ọdún lọ́ba ṣe nǹkan tó dùn máa yàn nú èyí ó forí kanlẹ̀ fún ọlọ́run. ni àwọn tá à ń sọ yìí gbólóhùn tí máa jáde lẹ́nu wọn ọba wa tí wọ́n bá rí forí kanlẹ̀ wọ́n máa ṣe nígbà tí wọ́n bá forí kanlẹ̀. wọ́n ní dájúdájú o àdéhùn ọlọ́run ọba wa pé òun máa rán nàbì kan wá nígbẹ̀yìn ayé òun ó sì fún ní ìwé tí ó máa kà fáwọn èèyàn àdéhùn ọlọ́run ọba yìí ó ti di nǹkan tí ó sì èméjì ń bẹ̀ pé ó ń di ṣíṣe náà. ọlọ́run ọba ní àwọn èèyàn yìí wọ́n wà wó lulẹ̀ wọ́n mú àgbọ̀n wọn lọ sílẹ̀ lẹ̀ lẹ́ni tí wọ́n máa sunkún nígbà tí wọ́n bá wà ní forí kanlẹ̀. ọlọ́run ní wàyẹ̀sí ìdùhùn oṣù wa eléyìí tó ń ṣẹlẹ̀ sí wọn yìí yọ̀ọ́ wà máa ṣàlékún fún wọn kòṣù àn ìbẹ̀rù ọlọ́run. ọlọ́run ní odi ọlọ́ à tẹ bá fẹ́ máa ṣàdúà ẹ máa lórúkọ Allah kẹ ẹ máa fi ṣàdúà àbí tẹ bá fẹ́ pe ó kọ ọlọ́run ọba ní anywhere tẹ bá wà ẹ lè pe ọlọ́run ní Allahu nam. bẹ́ẹ̀ bá fẹ́ ṣe àdúà ẹ lè máa lórúkọ ọlọ́run ọba tí ń jẹ́ arahman ẹ bá lè bẹ pé ó kọ ọlọ́run ọba náà nígbà míì ẹ lè pé ó kọ ọlọ́run ní arahman. èyíkéyìí tẹ́ ẹ bá ti mọ̀ tó jẹ́ orúkọ ọlọ́run ọba tó fìdí múlẹ̀ nínú kùránì tó tún fìdí múlẹ̀ nínú hadísì tẹ́ ẹ bá pè é ọlọ́run ló ní gbogbo orúkọ yẹn àyàfi tí ọba fìdí múlẹ̀ nìkan lọ́lọ́run ọba ò ní ọlọ́run ọba fàlàwulẹ̀ asmaul husna ọlọ́run ọba ní àwọn orúkọ tọ́da ibi tá a bá tẹ̀síìrì dé ní àná nìyí orí ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ tẹ̀síìrì ní òní so wọ́n kà fún wa àwọn àwọn báyà tó kù nínú súrà yìí so a ṣe tafsiri ẹ̀ kó dé pé a máa sínú sura mi ya bisimilahi. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga nínú tafsiri wa òní aya tí à ń kà ọ́ nínú swati Isra Quran seventeen aya one hundred and ten ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga sọ fún wa lánàá nípa wípé òun ọlọ́run ní àwọn orúkọ tó dáa àìsọ fún wa lánàá wípé orúkọ tó dáa yìí kí ni nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ọlọ́run ọba ní orúkọ kò sí èméjì ńbẹ àwọn kan kọjá ààlà látara orúkọ ọlọ́run wọ́n ní ara ọlọ́run ọba gbọ́dọ̀ ní orúkọ tó pọ̀ wọ́n ní tẹ́ ẹ bá ti lọ́lọ́run ọba ní orúkọ tó pọ̀ ó mì wípé ọlọ́run ti pọ̀ nìyẹn wípé ó kọkàn péré òun náà lọ́lọ́run gbọ́dọ̀ ní tí ó máa jẹ́ Allah wípé tẹ́ bá ti ń dárúkọ mi orúkọ mi orúkọ mi orúkọ mi ọlọ́run ti ń pọ̀ nìyẹn ṣùgbọ́n àwọn àfáà ní pé ọmọ èèyàn ti ń bẹ lórílẹ̀ ayé ó ní kan lọ súrà tó wà ní kan lọ. tá a bá sì àti mọ̀ pé ta ni ń jẹ́ kínní ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ rè sọ kò nídìí ó kọ́ pọ̀ kò sọ fún wa wípé èèyàn tí wá pọ̀ nìyẹn àwa rí okọ̀ tó pọ̀ ká wá torí ẹ̀ ká wá máa sọ wípé ẹni tó ní orúkọ yìí ó wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó pọ̀ ọ̀bá làákàyè mú nínú sísítọ́ pé ọ wà fún ọmọ èèyàn gan fún ara rẹ̀ so látara bẹ́ẹ̀ ìgbàgbọ́ táwọn èèyàn yìí ní kì í ṣe ìgbàgbọ́ gidi káwa máa sọ wípé ìgbà tó kọ ọlọ́run ọba ti pọ̀ ọlọ́run ọba gbọ́dọ̀ jẹ́ ń tọ́pọ̀ nìyẹn kò ní jẹ́ yọkan mọ́ kò bá láàkáyè mu kò dẹ̀ bá ẹ̀rí tó wà nínú ọ̀rọ̀ ọlọ́run ọba kò bá mu so ilé kọ́kọ́ jẹ́ nǹkan àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé orúkọ ọlọ́run ọba tá a bá fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bá ti ń ṣàlàyé fún wa àyèékàn dákọ ọlọ́run àwọn kan ní ọlọ́run ọba adágbádá ná sọ wọ́n lè sọ pé ọlọ́run ọba arúgbó ọjọ́ gbogbo eléyìí pátá yányán kò bá mu ntí a máa béè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan ni wípé ta ló sọ fún ọ pé ọlọ́run ní ń jẹ́ alágbádá aná ta ló sọ fún ẹ pé ọlọ́run ọba ní ń jẹ́ arúgbó ọjọ́ sọ látara bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yọkàn rò pé òun ronú fún ara òun ni òun ro làákàyè òun fún ara òun lòun fi sọ bẹ́ẹ̀ a wàá sọ fún wípé àìfi làákàyè mọ orúkọ ọlọ́run ẹni tó ní orúkọ ó ti ṣàlàyé ibi tí a ti mọ orúkọ rẹ̀ fún wa so kọ̀fẹ́ kọjá wípé làákàyè la máa lò láti lè sọ wípé a fẹ́ mọ orúkọ ọlọ́run ọlọ́run bá gangan ọ̀fẹ́ kó jẹ́ pé làákàyè wa la máa lò ó ti wá sọ fún wa wípé tá a bá fẹ́ mọ orúkọ ọlọ́run ká lọ sínú kùránì. Si ìyẹn ló fi jẹ́ pé a máa kà fún wa a ti kà fún wa lánàá ní tòótọ́ ṣùgbọ́n a tún máa kà fún wa lónìí náà láti lè jẹ́ pé ká mọ̀ wípé orúkọ ọlọ́run ọba inú kùránì láti máa ń mu wá a kì í mú orúkọ ọlọ́run ọba wá láti inú orí ọ̀nà kejì tá a lè gbà mọ́ orúkọ ọlọ́run ọba wá. òun náà ni ká mú orúkọ ọlọ́run ọba wá látinú ọ̀rọ̀ ànábì òun náà láàtún ti mú orúkọ ọlọ́run ọba wá sọ látara bẹ́ẹ̀ òun náà ni pé orúkọ ọlọ́run ọba nínú alukurani kẹrim tá a bá fẹ́ wá ẹnìkọ̀ọ̀kan wa ọ̀nà tí. afẹ́gbàbí ṣàlàyé ẹ̀ yìí òun náà ni a sáré ṣàlàyé ẹ̀ orúkọ tá a kà fún wa lánàá is one hundred and two tá a bá fi àlọ́ọ̀wù tí a bá fi sí i so àwọn orúkọ yìí orúkọ mẹ́ta tí mo fẹ́ dá yìí àlọ́ọ̀wù alẹ́hàyù alẹ́kọ̀yù a máa bá yẹn níbi ayatul kùrìsì yìí tá a máa ń kà á rí i pé Allahu la ilaha illa huwal hayyul qayyum so orúkọ mẹ́ta ò lárí yẹn alẹ́háyú kí ni alẹ́kọ̀ọ́yú mu àdẹ̀tún wá rí àlọ́ ọ̀hún náà lẹ́yìn wá gbà náà tá a bá lọ sínú súrọ́tùlì fàtíà àátúnbá okọ̀ méjì níbẹ̀ arahman arahim la máa bá ń bẹ̀ yìí pé alhamdulilayi rabbil alamin arahman arahim so tá a bá wò báyẹn orúkọ tí ń bẹ lọ́dọ̀ wa ó ti di márùn-ún báwọn lẹ́yìn wá gbà náà tí wọ́n bá lọ sínú súrọ́tulẹ̀ àṣírí ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá ti dárúkọ rẹ̀ tó pọ̀ dáadáa súrọ́tulẹ̀ àṣírí sọ tí wọ́n bá lọ sínú súrọ́tulẹ̀ àṣírí àyà twenty three to twenty four sọ súrọ́tulẹ̀ àṣírí yìí òun jẹ́ Quran fifty aya twenty three to ọba dárúkọ rẹ̀ tó pọ̀ dáadáa ń ọba ní wàlọ́ọ̀hùn lẹ́dí. òun ni Allah ọba tí ò ṣe ń tọ́jú ẹ̀tọ́ kájọ́sìn fún àyàfi orúkọ ọlọ́run lọ́lọ́run ọba ń dá mẹ́ yẹn alimaliku ẹlẹ́ẹ̀kẹfà nìyẹn kí ẹ bá lọ́nu àyà yẹn alimaliku ẹlẹ́ẹ̀kẹfà nìyẹn alikudusu ẹlẹ́ẹ̀keje nìyẹn asalam ẹlẹ́ẹ̀kẹjọ onìyẹn alimominu ẹlẹ́ẹ̀kẹsàn-án alimọ̀ aiminu ẹlẹ́ẹ̀kẹwàá al-azizu ẹlẹ́ẹ̀kọkànlá alijabaru ẹlẹ́ẹ̀kejìlá alimutakabiru ẹlẹ́ẹ̀kẹtàlá alikọ́ọ́líkù yẹni fourteen ìkẹrìnlá alibá ìyẹn ló máa fifteen so alimusowiru ó máa jẹ́ sixteen alakimu. akimu. Kabaka kawo se ó ní yusabihu lahu yusabihu lahu wa huwa al-azizul hakim so kẹlima mi ni wọn abẹdun jẹ al-azizu o de kí wọn tún máa padà mú wa ní iwájú so al-azizu o tún wà ń bẹ al-hakimu so. ọlọ́run ọba mú àwọn orúkọ ìwà a bá ka gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn ti máa di seventeen so ibi ọlọ́run ọba ti dárúkọ rẹ̀ tó pọ̀ púpọ̀ jù òun náà ni ààyè yìí so ọlọ́run ọba ó tún mú wa nínú súrà dáńpé ní súratul Hadid ọlọ́run ọba mú orúkọ rẹ̀ márùn ọ̀tọ̀ọ̀tọ̀ wá nínú ààyè ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ọba mú ń bẹ́ẹ̀. tẹ́gbẹ́ orúkọ márùn-ún ọ̀tọ̀ ọlọ́run ọba mú wá nínú sóràtò àdìsí Quran fifty seven àyà ẹlẹ́ẹ̀kẹta ń bẹ. wàhùwà bí kulli shay'in alim. ọlọ́run ọba ní òun ni alẹ́ awal ọba tí ò ní bẹ̀rẹ̀. alẹ́ akiru ọba tí ò ní òpin ọlọ́run ni ọlọ́run ọba lọ́ba tó lé téńté lórí gbogbo nǹkan àlèbáàtìnà ọlọ́run ọba lọ́ba tó mọ gbogbo nǹkan tó pamọ́ pátá yányán ọlọ́run ọba lọ́ba tó mọ̀ ẹ̀pẹ́ àwọn yàrá máa ń ṣe ó kọ ọlọ́run ọba tú lọ́pọ̀lọpọ̀ so ìtumọ̀ ó kọ ọlọ́run ọba odidi nǹkan ni àwọn yàrá máa ṣe tú ọlọ́run ọba tún wá ní alíìmù ọba tó mọ gbogbo nǹkan tán yányán alibatinu bẹ́ẹ̀ ni pé ọba tó mọ gbogbo ntọ́pamọ́ tán yányán alíìmù ni ọba tó jẹ́ pé àti ntọ́pamọ́ àti ntọ́ hàn ọlọ́run ọba lọ́ba tí ó mọ̀ ọ́n. sọ téèyàn bá ka márùn yẹn mọ́ seventeen yẹn yóò rí kó ti di twenty two nínú suratul buruj sọ. So, nínú Suratul Buruj ọlọ́run bá tún mú kọ rẹ̀ wá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni ọlọ́run ọba mú wá nínú Suratul Buruj sọ ní ọwọ́ aya fourteen àti fifteen níbẹ̀ ọlọ́run ní wàhúwà lẹ́gọ̀fúrú lẹ́wàdù ọlọ́run ọba yìí ni ọba tí ọba aláforíjì àlùwàdúdù ọba tó jẹ́ pé ìmọ̀ nífẹ̀ẹ́ àwọn ẹni tiẹ̀ so zole arshil majid torúkọ bá ti jẹ́ mùdọ́ọ̀fù wá mùdọ́ọ̀fù ilé àní kàmára orúkọ orúgbàtà bá tó rí kó dájú ó báyìí ká tó kàmára orúkọ ẹlòmí jẹ́ pé àka mùdọ́ọ̀fù wá mùdọ́ọ̀fù ilé àka mọ́kíní ọ ara orúkọ orúgbàtà kọ ẹ bá ẹlòmí jẹ́ pé àní sọ pé rọ́bùlẹ̀ alamin orúgbàtà bá tó rí kíní ọ àrọ́bù ẹlòmí jẹ́ pé àwọn afọ́sọ́ máa pé rọ́bùlẹ̀ alamin inú kùránì gbogbo kẹ́límà tó jẹ́ rọ́bù tó wà nù kùránì àṣàfitì ẹ̀ sí nǹkan ṣùgbọ́n nínú àdìsí nìkan ló ti wá dọ́dá dúró torí ẹ̀ la fi ṣe sìbáàtù ẹ̀ pé ó kọ́ ọlọ́run ni so ìyẹn ká fẹ́ ṣe sìbáàtù pé nǹkan máa jó kọ́ ọlọ́run yọ̀ọ́ jẹ́ pé a fẹ́ kó dá dúró àwọn afá kan gbà pé a kó gbogbo mùdọ́wámùdọ́ fi lè sí so kọ́ yẹn tó wá pọ̀ lọ́ rẹ́rẹ́rẹ́ so ní ló ti jẹ́ pé àní fi zolẹ̀ àríṣe àní fi síbẹ̀ sọ kí ni àfi sọkọ ọlọ́run alimajidu sọ níbẹ̀ yẹn agé ni aligọ̀fúrú aliwadudu alimajidu nínú suratul buruj sọ tá a bá kà mí ó ti máa di twenty five lẹ́yìn àgbà náà nínú suratul dariyat suratul dariyat aya fifty eight so, so suratu dariyat aya kini o fifty eight níbẹ̀ Quran fifty one. ọlọ́run ọba ní iná lọ àwọn àròzák ọlọ́run ọba ní òun ní àròzákù ọba tí máa ṣe jẹ ṣe mú fún gbogbo ẹ̀dá sọ zòlẹ́kù wàtí àníkàmọ́ sọ alimati ọlọ́ni ọba tí agbára rẹ̀ yí méjìlá máa mú bẹ́ẹ̀ yẹn sọ ó máa jẹ́ kó di kíni ọ twenty seven lẹ́yìn náà a lọ sínú suratu Shura Quran forty two aya nineteen níbẹ̀ sọ aya nineteen ọlọ́run nípa láyà yẹn. sọ̀wáwal sọ̀wáwal kọ̀wé jùlẹ̀ aziz gbólóńtà ayọ́mọ ẹni wàhúwal kọ̀wé jù torí pé àti azizu níwájú sọ̀wáwá kíni alkọ̀wé jù sọ ọ máa kí orúkọ yóò di twenty eight sọ nínú kuraani alọ́sùsùwàtú wood aya fifty seven suratu Hud Quran eleven aya kini ọ fifty seven ní ọwọ́ parí inna rabbi ala kulli shay'in afid. sọ ọlọ́run ọba afidun ala kulli shay'in ọba tó jẹ́ wípé ọba tó máa ń sọ gbogbo nǹkan ni tí wọ́n fi ọlọ́run ọba mọ́lẹ̀ ẹ máa ní ọlọ́run ọba ọba tó jẹ́ wípé àfihàn wọ́n dè máa ní àlàkùlìṣẹ́ ọba tí máa sọ gbogbo nǹkan sọ tí wọ́n bá dè máa asis bá tó kọ yẹn ọ̀dàgbé ọlọ́run bá kàn án sọ pé ẹ̀yin yìí o ọba tẹ́gbó lè fìyà jẹ yín lòun àní kakínní ẹ̀ máa rọ ọkọ̀ ọlọ́run ọba so ọkọ̀ ọlọ́run ọba gbọ́dọ̀ jẹ́ nǹkan tẹ́gbé gbogbo kan láàmú àṣàfitì ẹ̀ sí. Si sọ kéèké àwọn àdèmọ ibì kan péréte so tó kọ bá wà ń gbà mí àní fẹ́ mú kọ yẹn tó bá jẹ́ pé a bá lọ dèmọ ibì kan sọ ọlọ́run bá ní pé ẹ̀kíní kan mí ń kó mu tẹ̀kímù ọlọ́run bá wọn bá fìyà jẹ yín ni sórí àní mú kẹ́límà yẹn nítorí pé àní mú mu tẹ̀kímù nítorí wípé a ti dèmọ nǹkan tó yẹ kó jẹ jẹ́nẹ́rà sókèlè sábà yìí sọlẹ́yìn wá gbà náà súrọ́tù rọ́ọ̀dì suratu rad quran thirteen aya ẹlẹ́ẹ̀kẹsàn-án sọ ọlọ́run ọba níbi ọwọ́ ayẹlẹ́ ọ̀nà alimọ̀lẹ̀ ghaibi wà ṣahadàtì alimọ̀lẹ̀ ghaibi. àlékún ọkọ̀ ọlọ́run ní alimọ̀lẹ̀ ghaibi torí bó ti ṣe gíní o òdìjẹ́ mudọ́wámudọ́ fi léyìí kágbọ́ lọ́ni alimu lè gé bí wàá ṣá sí fọ́ lọ́ni ọmọ jẹ́ sọ limuta ali sọ alimuta ali yẹn wọ́n ti payá rẹ̀ kó lẹ́yìn ẹ̀ bá a ti máa ń ka nínú kíráàtì bíi nìyẹn sọ ṣùgbọ́n yá wà lẹ́yìn ẹ̀ alimuta ali ọlọ́lọ́run ọba tó tóbi lọ́lọ́run alimuta ali ọba tó lo gíga lórí gbogbo nǹkan òní ọlọ́run sọ ó kọ méjìlá fìdí ẹ̀ múlẹ̀ mẹ́yẹn alikẹ́bíir alimọ̀ta àlè so kọ́ yẹn máa di thirty one pẹ̀lú báyẹn lẹ́nu ọlọ́run bá ní tún máa ń jẹ́ alẹ́ alimu ọlọ́run bá ń jẹ́ alẹ́ alimu inú sọ́tù ambiya inú sọ́tù ambiya quran eh, suratul ambiya quran twenty one ayah eighty one ọlọ́run ni wàkúnnà bìkúlì ṣe in alimin ọlọ́ni wà kúnnà bìkúlì ṣe in alimin ọlọ́ni gbogbo nǹkan pátá yányá àwọn ọlọ́run ọba àmọ́ ọlọ́ọ̀bọ̀ ọba musiga yẹn wá ní jamuhu àdàpadà sí singular ibẹ̀ la ibi tá a ti ṣe ìsìbáàtò alimu nìyẹn a lè yẹn ti bí alimu lè gé ibi láéláé so ibi tá a bìkúlì ṣe alimin lọ́dà bí ọ̀pọ̀ ọlọ́run bá ń jẹ́ kí ni ọ alẹ́ alimu ọlọ́run bá yẹ̀sùn jẹ́ alẹ́ alimu oúnjẹ alimu ọdún jẹ́ kí ni ọ alẹ́ alimu méjèèjì yẹn àwa lè mọ́mọ́ ìyàtọ̀ tó wà láàrin wọn dáadáa ṣùgbọ́n ọlọ́run bá ń jẹ́ kí ni ọ ọ̀wà tó mọ̀ pé wọ́n yàtọ̀ síra wọn àwọn ìjọba ọlọ́run ọba ọba onímọ̀ ni fún kínní àti kejì ṣùgbọ́n ó nǹkan máa jọra wọn gbà míì sọ jíjọ tí wọ́n wá jọra wọn yẹn sọ. So, kò sọ wípé àwa lọ́dọ̀ tiwa ìtumọ̀ yẹn lè fẹ́ dàbà kankan náà ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba tí ìtumọ̀ yẹn tí ọba ti ṣe kíni ọ tí ọba jẹ́ pé má yàtọ̀ síra wọn ìyàtọ̀ yẹn ti fi hàn wọn pé nǹkan kan wà nínú ìtumọ̀ yẹn tán fi yàtọ̀ síra wọn àwa lè má wà mọ yàtọ̀ yẹn kákan túmọ̀ yẹn nítumọ̀ pé ọlọ́run ọba lọ́ba tí ọ mọ̀ so a máa ṣe ìsìbáàtú kíni ọ àlẹ́ alimu pé ọlọ́run ọba ń jẹ́ bẹ́ẹ̀ so lẹ́wọ̀n àgbà náà ó ni suratu súrátù suratu súrátù lẹ̀ kíni ọ kọ́mọ́r Quran fifty four aya fifty five níbẹ̀ ọlọ́run bá ṣe síbátò kọ méjì ọlọ́run fi mako adisidikin indamalikin mọ̀kútẹ́dẹ̀ ọlọ́run bá ní jẹ́ malikin ọlọ́run sì ó fìdí ẹ̀ múlẹ̀ pọ̀ òun jẹ́ kí ni ọ màlíkì à ń bọ̀ wá rí málíkù ṣùgbọ́n a ní rí málíkù gbogbo málíkù tá à ń rí ìdọ́fà lónìí torí àdísà fi ti málíkù àdísà sì bá tu málíkù àdísà sì bá tu kí ni ọ màlíkù àti kí ni ọ málíkù sọ à ń bọ̀ wá sórí ẹ̀ sọ alimaliku alimokotẹ́dìrú màlíkẹ́n kí ni ọ mokotẹ́dìrú so O kọ méjì ọlọ́run bá bá tu ẹ̀ ó yẹ kó di thirty four so ọlọ́run bá ní jẹ́ alẹ́ ahadu asọ́madu yẹn wà ní sọ́tù ìkíláàsì kó lè wà lọ́ọ́ alọ́ọ̀ sọ́madu ọlọ́run ọba yìí ni ahadu ọba ẹyọ kan tí o sì tí ó pè méjì òun náà ni asọ́madu ìtumọ̀ méjì ni asọ́madu ọba dẹ́pẹ́ àmọ́ ń gbèrò gbogbo èrò sọ́dọ̀ rẹ̀ àbí ọba tá ì sàfitì inú pé ọlọ́run ọba nínú bá ọmọ yẹn ti nínú yìí so ọba tá kì í sàfitì ẹ̀ sí so lẹ́yìn wá gbà náà nínú súrọ́tù rádì súrọ́tù rádì àti kàlẹ́ irú ẹ̀ náà àti rí súrọ́tù rádì náà ní ẹ̀kan Quran thirteen aya sixteen níbẹ̀ ọlọ́run ọba pèrè ní àlewáìdù ọlọ́run ọba ní òun ní àlewáìdù lè kọ̀ ààrùn àlèwáhídù lè kọ̀ sọlọ́n bá ṣe ìsìbátò kọ méjèèjì yìí sọ lẹ́yìn wá gbaná inú sọ́tù ṣúrọ́ tá a ti kà náà lẹ́ẹ̀kan àyà twenty eight níbẹ̀ sọ inú sọ́tù ṣúrọ́ Quran forty two wàhùwà àlùwàlì yulẹ̀ hamid ọlọ́run ọba ni àlùwàlì yù ọba tí máa ń ràn yàn lọ́wọ́ tí máa ń jọ̀rẹ̀ fún àwọn ẹni tiẹ̀ alhamid ọba tá a máa ń yin àbọ̀bá tí máa ń yin àwọn tó bá sìn so ó kọ méjì àfìdí ẹ̀ múlẹ̀ ó yẹ kó kọ ọlọ́wọ́n bó di fọ́ọ̀tì lẹ́yìn náà náà ni sọ́tò ajì sùúrọ́tòlẹ̀ ajì Quran twenty two ayah seventy eight ọlọ́wọ́n ọba sí ẹ ìfìdímúlẹ̀ orúkọ rẹ̀ alimọ́ọ́lá àti anasiru ọlọ́ni fani malimọ́ọ́lá. fani malimọ́ọ́lá wà ní manasiru okọ ọlọ́ni alimọ́ọ́lá ọba tí máa ń ràn lọ́wọ́ ọba tó jẹ́ ọ̀gá fún gbogbo nǹkan pátá anasiru ọba olùṣèrànlọ́wọ́ òun ni ọlọ́run ọba sọ ọba olùsìnàlọ́wọ́ oníkíní ọ òun ni ọlọ́run ọba lẹ́yìn wá gbà náà òun náà ni suratu maida sọ so, suratu ida Quran five ayah one hundred and eighteen so ayah kíni ọ one hundred and kíni ọ eighteen. فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد ọlọ́run ọba ṣe ìfi ó ṣe ìfìdímúlẹ̀ orúkọ rẹ̀ àròkìbù ọlọ́run ṣe ìfìdímúlẹ̀ orúkọ rẹ̀ kí ni àròkìbù kúńtà àǹtà àlẹ́ ìmù bẹ́ẹ̀ ni ọlọ́run bá ti ṣe fìdí múlẹ̀ okọ rẹ̀ kí ni ọ ṣàìdà ọlọ́run bá fìdí múlẹ̀ okọ rẹ̀ sokọ ọlọ́run níbẹ̀ ó forty four lẹ́wọ̀n gbaná inú sọ́tù gọ́ọ́fìr àyà twenty inú sọ́tù gọ́ọ́fìr sọ sóràtù gọ́ọ́fìr Quran forty àyà twenty ọlọ́run ní inna Allaha huwa sami'ul basir. ọlọ́run ọba ni òun ni ọba tí ń gbọ́ òun ni ọba tí ń rí ọlọ́run ọba ṣe fìdímúlẹ̀ okọ̀ yìí okọ̀ ọlọ́run ọba wa di forty six ọlọ́run ọba ni wọ́n pèrè ní alẹ́ akú alimobi nusuatu nur aya twenty five nusuatu nur so suratu nur Quran twenty four aya twenty five ọlọ́run ni wàyàlámùnà anàlọ́ àwàlẹ̀ akú alimobi ọlọ́run ni wọ́n mọ̀ wípé ọlọ́run ọba ni ọba tó fìdí múlẹ̀ òun náà ni ọba tó hàn ọba tí ọ̀pamọ́ lọ́lọ́run sọ ọba tí gbogbo ayé mọ̀ ni sọ tí ọ̀pamọ́ rárá fáwọn èèyàn sọ ó jẹ́ kókó ọlọ́run bó di forty eight lẹ́yìn wá gbà náà inú súrátù múlíkù inú súrátù múlíkù ọlọ́run bá ó ní àyà fourteen nínú súrátù múlíkù. So ayah fourteen Quran sixty seven ayah fourteen. Ya Allah. Ala ya'lamu man khalaqa huwa al-latiful khabir. Ọlọ́run bá fìdí okọ rẹ̀ múlẹ̀ al-latifu lọ́lọ́run ọba. Ọba tí máa ń ṣe dáadáa fáwọn ẹ̀dá rẹ̀. Ọlọ́run ọba lọ́ba dẹ́ pé ọba tí máa ṣe nǹkan pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbọ̀bá tí máa káànú nǹkan àbí ọlọ́run ọba tó mọ gbogbo nǹkan tó pamọ́ so latif amajẹ ọba tó mọ tó pamọ́ so alikọbi ọlọ́run ọba tó tún mọ ntọ́ pamọ́ tí o sì méjì mẹ́ so àwọn kọ́mí alẹ́gbẹ́ wọn jọ ní ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ wọn dẹ̀ ìfẹ́ jọ túmọ̀ nǹkan kan náà ṣùgbọ́n àwọn afáàjẹ kò yẹ wa pé níta wàá mọ̀ là ń túmọ̀ yẹn ìtumọ̀ yẹn jù bá ń lọ lẹ́yìn wàá gbaná inú swatu wood àdùbọ̀ àṣìṣe àkùrọ̀ thirteen ayah sixty one ọlọ́run bá ṣe ìsìbátu pé òun lòun jẹ́ alikọ̀ríbù alimujib ọlọ́run ní inna rabbi kọ̀rí àyà sixty one ọlọ́run ní inna rabbi kọ̀ríbùn mujib ọlọ́run ọba ó ní èmi ni ọba tó súnmọ́ yín tí máa jẹ́ pé àdúrà yín sọ súrátùlì ìfitọ́rù ọkọ̀ ọlọ́run bá yìí di fifty two mẹ́rin súrátùlì ìfitọ́rù ayé ẹlẹ́ẹ̀kẹfà suratul infitor náà suratọ̀ wà ní ọwọ́ ẹ̀yìn onáni suratul kíni ọ infitoru quran eighty two ayé ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́ni yá ayúwálì insan màgàrọ́kọ bí rọ́bì kàlìkẹ́rì. so alikẹ́rìmù nìyẹn ọlọ́run bá ṣe ó fìdí ọkàn yẹn múlẹ̀. ọba tó rẹwà ọba tó jẹ́ ọba tó ní títọrẹ lọ́dọ̀ sọlẹ́wàgbà náà inú súrọ́tulẹ̀ alak ìyẹn ni ikra tààmà sọ́tù alak ọlọ́run bá ṣe ó fi di alẹ́ akérọ́mù ọlọ́run bá fi múlẹ̀ ọlọ́run ní ayẹlẹ́ kẹta máa ka ọlọ́run ọba rẹ ní alẹ́ akérọ́mù ọba tó jẹ́ òní pọ́lọ́run bá ní arẹ́hámù. ọlọ́run pẹ́ máa wáyé náà ara amúrọ̀ ìmíì sọ ètò bá dádúró lódìdí tó jẹ́ báyìí láàmú ọlọ́run bá ní máa kà pẹ̀lú kọ́ ọlọ́run ọba tó jẹ́ kí ni alẹ́ ah, akérọ́mù ara amúrọ̀ ìmíì ó máa wà nù sífà ọlọ́run ni sọ ìbádọ́bá tó rí alẹ́ arẹ́hámù bóyá nù àdìsí àbí nínú kí ni ọ nínú àyà kùránì ká tó lè fìdí ẹ̀ múlẹ̀ tòlẹ́yìn wá gbà náà lọ sínú sọ́tù bákọ́rọ̀ níbi ayatu kùrìsíyù tí a kà wa huwa al-aliyyul azim. sọ ọlọ́run ọba fi díẹ̀ múlẹ̀ al-aliyyu kíni al-azim. bẹ́ẹ̀ ọlọ́run ọba fi díẹ̀ múlẹ̀ al-aliyyu al-azim. ó kọ́ ọlọ́run ọba yìí di fifty six báyẹn. lẹ́yìn náà ọlọ́run ọba fi díẹ̀ múlẹ̀ al-wakil inú suratu Ali Imran one hundred and seventy three ọlọ́run ọba fi díẹ̀ múlẹ̀ wakil sọ wà kọ́ọ̀lù asbunallah Allah ló máa wa wà ní maliwaki sọ ọlọ́run ni aliwakil ọba tí máa mójútó nǹkan ọba tí máa mójútó nǹkan sọ lẹ́yìn náà al-asibu ọba tí ó béèrè lọ́wọ́ gbogbo wa nǹkan tí gbogbo wa bá ṣe sọ inú swatu nisa Quran four ayé ẹlẹ́ẹ̀kẹfà. ọlọ́run ọba ti tó lẹ́ni tó yẹ pé yóò béèrè gbogbo nǹkan lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn náà inú suratu tagabun suratu tagabunu tagabun so aya seventeen inú suratu tagabun so Quran sixty four wàlọ́hù ṣàkúrún àlìyìn ọlọ́run bá fìdí ẹ̀ múlẹ̀ àṣàkúrù àlẹ́ àlìyìmù ọba tó jẹ́ pé ọba tí máa dúpẹ́ fúnni lọ́pọ̀lọpọ̀ ọba onísùúrù lọ́lọ́run lẹ́yìn náà ọlọ́ba tó máa fìdí ẹ̀ múlẹ̀ nínú suwatu tur aya twenty eight nínú kíni ọ suratu tur quran fifty two aya twenty eight ọlọ́run fìdí alibaru alibaru lọ́lọ́run ọba tí máa ṣe dáadáa ìnáwó baru ọlọ́run ọba ni ọba olùṣe dáadáa àròhìmù àti fìdíẹ̀ múlẹ̀ síwájú tẹ̀tẹ̀lẹ̀ sọ lẹ́wọ̀n ìgbà ọlọ́run tó máa pè rẹ̀ ní àṣàkírù bó ti ń jẹ́ àṣàkúrù ló tún jẹ́ kí ni ọ àṣàkírù nínú sọ́tù nìṣà Quran four ayah one hundred and forty eight wàkánà lọ́ọ̀. ọlọ́run ọba òpèrè ní ṣáàkìrọ̀n aliman ọba tó jẹ́ pé ìmọ̀ dúpẹ́ fún ni ọba olùmọ̀ sọlẹ́yìn wàgbà ọlọ́ba pé ẹni aliwahabu aliwahab inú swatu sọ́ọ̀d lọ́lọ́wọ́ bá ti pé ní aliwahab Quran thirty aya ẹlẹ́ẹ̀kẹsàn-án àmú indahun. ọlọ́run ṣe ń bẹ lọ́dọ̀ wọn ni àwọn apẹpẹ ìkẹ́ ọlọ́run ọlọ́run ọba tó jẹ́ alẹ́ aziz ọba olùborí alwahab ọba tí máa tọrẹ fúnni ọlọ́ba fìdí alikọ́ irú ó fìdí ẹ̀ múlẹ̀ nínú suratu an am aya eighteen suratu an am quran six aya eighteen ọlọ́ba fìdí alikọ́ ìwà wọ́n alikọ́ irú fọ́ọ̀kọ́ ìbáàdìhì so pera rẹ̀ ní alikọ́ irú ọba tó borí fọ́ọ̀kọ̀ ìbáàdì yìí lókè gbogbo àwọn ẹrú sí rẹ̀ lẹ́yìn ọlọ́ba fìdí aligọ̀fáàrù ọlọ́ba fìdí ẹ̀ múlẹ̀ nínú sọ́tù sọ́ọ̀dì sọ ọlọ́ba pé ẹ̀ ní aligọ̀fáàrù àyà sixty six nínú sọ́tù sọ́ọ̀dì ọlọ́ni rọ́bù sàmáwáátì wàlá àrùdì. al-azizul gọ̀fáàrù sọ bọ́lá ọba ti ń jẹ́ aligọ̀fúrù. So, bẹ́ẹ̀ ló ń jẹ́ kí ni ọ àlègọ́fàrù ọ̀pọ̀ sáyẹ́pẹ́ ọlọ́run ní àlègọ́fìrù àbádọ́ bá tó rí ọgbẹ́ ẹni gọ́fìrù dẹ́mbì sí fún ọlọ́run ní àpè ó bá tó kọ́ ẹ bá tó dá dúró báyìí ká tó ṣe kí ni ó ká tó sọ di okọ̀ ọlọ́run sọ àlègọ́fàrù wà ní sọ́tò sọ́ọ̀dẹ̀ àyà sixty six àtàwáàbù àtàwáàbù inú sọ́tò bákọ́rọ̀ àyà thirty eight innahu huwa tawwabur rahim. ọlọ́run ọba tí wọ́n gba túbá lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn ọlọ́run bá pè é ní alifataahu nínú suratu sábàì aya twenty six suratu sábàì Quran thirty four aya twenty six ọlọ́run wà wúwo alifataahu aliyu. ọlọ́run ọba ni alifatahu alali so inú sura tó tẹ̀lé ẹ̀ eh, tó tẹ̀lé ni anur suratu nur so ọlọ́run ọba òkì sí o so ìsọpọ́lọ́ jẹ́ anuru o so arọ́ùf so arọ́ùfù so òun náà ló kọ́dá abẹ́bí dẹ́ inú suratu nur ọ̀rọ̀ bí ọlọ́run ni aláwọ̀ nuru samawati wàlá ardi wọ́n ti se ìdọ́fà rẹ̀ so ó kọ́ ọlọ́run ẹ̀dùn gbọ́dọ̀ jẹ́ mushtaku kò ní jẹ́ jamid so orúkọ lóun kì í jẹ́ jami nuris jamid ni so wọ́n tún wá ṣe ìdọ́fà rẹ̀ so àtàwọn bẹ́ẹ̀ so àrò ufu so ọwọ́ àni sọ́tún nuru aya twenty wà á nà lọ àrò ufu rahim. lẹ́yìn ọlọ́run bá tún ṣe ọlọ́run tún ṣe ìfìdímúlẹ̀ orúkọ rẹ̀ alimokitu alimokitu tá a lọ gbé yẹn sọ Nusatu nisa aya eighty five wakana lọ́wọ́ alakuli ṣe ilmukita ọlọ́run lọ́ba ti ń fún gbogbo èèyàn ní tí ó tí ó mu gbogbo nǹkan ọlọ́run máa ń fún ní tí ó tí ó mu àlewàásíhùn ọlọ́run bá ní jẹ́ bẹ́ẹ̀ nusratu bakọ́rọ̀ two hundred and forty seven wọ́lọ́wọ́ wàásíhùn alim. Mm -hmm. ọlọ́run ọba ní tí wọ́n ń jẹ́ àlèwárìsù ọba tí ó jogun gbogbo ayé ìpátá yanyan inú sọ́tù ìjírí àyà twenty three ọlọ́ni wà nánú lè wárí nà ọlọ́ni àwa láàjẹ́ ni tí ó jogun gbogbo ayé pátá yanyan lẹ́yìn náà ọlọ́run ọba tún jẹ́ àlẹ́ àlá kẹ́bọ̀dọ̀ wa nu súrọ́tù àlẹ́ àlá náà ọlọ́ni sàbísímà rọ́bì kàlẹ́ àlá. ṣàfọwọ́kọ ọlọ́run ọba rẹ alẹ́ ààlà ìtẹ́kùn lọ́ga jù ọlọ́run ọba tí wọ́n ń jẹ́ alimohitu ọba tó mọ gbogbo nǹkan tán yányán nínú suwatu fusi láti aya fifty four ọlọ́run. ọlọ́run ibi kúlì ṣe ìmọ̀ ìyìt ọlọ́run gbogbo nǹkan lòun ọlọ́run ọba mọ̀ kò sí tó wọn ọlọ́run ọba mọ̀ ọlọ́run ọba tí wọ́n ń jẹ́ alikọ́láàkù alẹ́kọ̀ọ́láàkù ọlọ́run bá ń jẹ́ bẹ́ẹ̀ sọ nínú sọ́tù ìjírí àyà eighty six ọlọ́run ní iná rọ̀ bákà alim. ọlọ́run ọba rẹ òun náà ni ọba tó dá gbogbo nǹkan ọba tó mọ̀ ọlọ́run ọba tó máa ń jẹ́ alẹ́ àfúwù alẹ́ àfúwù ọlọ́run ọba oníjẹ́ alẹ́ àfúwù so nínú swatu nisa aya one forty nine lọ àkànà àfùwàn kọ̀dírọ̀ so ọlọ́run ọba yìí òun náà ni ọba alámójúkúrò ọba tó lágbára lórí gbogbo nǹkan ọlọ́run ọba tó máa ń jẹ́ àlìgẹ̀ẹ́nì jù so ọlọ́run ọba ń jẹ́ kí ni àlìgẹ̀ẹ́nì jù kẹ́mi lọ́wọ́ ní sọ́tù am aya one hundred and thirty three wà rọ́bù kàlìgẹ̀ẹ́nì jù zorahma ọlọ́run ọba rẹ ni ọba ọlọ́rọ̀ sọdọ rahma ọlọ́run ọba tó máa ń jẹ́ àlè ìlàhù yàtọ̀ sí àlọ́hù ọlọ́run tó ń jẹ́ kí ni àlè ìlàhù kébọ̀dọ̀ àánú sọ́tù bákọ́rọ̀ òní wá ìlàhù. ọlọ́run ọba yín ìlàhùn wá ìdùn so òní ọlọ́run ọba tí ń jẹ́ ìlàhù òní tún jẹ́ wá ìdù ẹ̀ta ti rí wá ìdù níwájú so àwọn kọ́dà kálẹ̀ yìí jẹ́ seventy seven olówó àánú kùránì so orúkọ tó fìdí múlẹ̀ nu kùrán seventy seven ni àwọn tó kù àwọn wà nínú àdìsí so nínú àwọn orúkọ tó wà nínú àdìsí ó ní alẹ́ àyíjù ọlọ́run ọba jẹ́ ọba tí máa tijú ọlọ́run ọba dẹ̀ tún jẹ́ sitiru ọba tí máa bó yàn láṣìírí tí ètú yàn láṣìírí àdìsí eléyìí àdìsí tó lálàáfíà ni ó wà nù Abu Dawud ó wà nù Ahmad ó wà nù Nasa'i ó ní inna Allaha azza wa jalla ayiyyun sitirun ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ayiyyun sitirun ọba tí máa ṣe kí ni o tí máa ti jù ni ìfẹ́ kéèyàn náwó sọ́dọ̀ ọ̀hún kọ́lọ́run ọba wa má dẹni yẹn lóhùn ọlọ́run ọba ìfẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀ tó mùsùlùmí bá náwó sọ́lọ́run tí béèrè kan ọlọ́run bá máa fi lọ́wọ́ ni sọ̀sì tíìrù ni ọba tí wọ́n bóyàn láṣìírí tí ètò yàn láṣìírí lọ́lọ́run ọlọ́run yìí wá kí àṣírí èèyàn ò tú láéláé lóbi jẹ́ pé téèyàn bá ń saburú ọlọ́run bẹ́ẹ̀ múyàn lẹ́ẹ̀kan ẹ̀ ń bá jalè ọlọ́run yìí mú lẹ́ẹ̀kan àṣẹlẹ̀ fún asẹ́yìn pé ẹnìkan jalè ńjọ́ kan wá sọ fún mọ́rùbùnú kan tọ́bi wípé ẹ̀ẹ̀kan tó wọ́n ọkọ̀ jà ni wọ́n bí náà tọ́bi ní rárá kìí sẹ́ ẹ̀kan ò lè tú ọ láṣìírí lákọ̀ọ́kọ́ láéláé ara o ti máa jalè jalè jalè kọ́lé wọn tó tú ọ so ètò ọlọ́run ni tọ́lọ́run ti ṣe bẹ́ẹ̀ èyí kọ́kọ́ ṣe nǹkan lẹ́ẹ̀kan kọ́lọ́wọ́n ni ẹ̀ẹ̀kan yẹn lọ́wọ́ gbá lọ́wọ́ ó ti máa rí ṣe ó ti máa rí ṣe ó ti máa rí ṣe ọlọ́run ẹ̀ ti máa fà mí pé ó yẹ kó túbá kó túbá yóò ti máa fà mí ẹ̀ hàn ìwọ ló ní túbá yóò ṣẹ̀ wá mú ọ yóò wá fìyà rẹ̀ jẹun. sọ lẹ́yìn wá gba náà àlùmùsá irú lọ́lọ́run ọba tó jẹ́ yí pé gbogbo nǹkan tá a máa sọ pá ń tà láyé ọlọ́run ní ń fètò sí títa gbogbo nǹkan so àròkọ ọlọ́run ni àwọn sọ àwọn tó ń jẹ́ àwọn sọ àbàdìsí eléyìí wà nù Abu Daud sọ Anas bin Malik ló gbà wá àwọn sọ àbá wa bá nàbí pé wà nàbí bá fètò sí ọjà kọjá pé ọba fi iye pé iye báyìí ni kí wọ́n máa ta kọ́bọ̀rọ̀ ju bẹ́ẹ̀ lọ control price sọ àlèsè tá a bá rí i pé nǹkan kan ló fà á ṣùgbọ́n wọn ò fẹ́ kí ká máa ṣe bẹ́ẹ̀ ká fi gbogbo ẹni tó bá fẹ́ tajà á lẹ̀ ta bó bá ti rọ̀ lọ́rùn ni òṣìṣẹ́ ọlọ́run bá wà ní ara o iná lọ́à wà lùmùsà èrò ọlọ́run bá ní máa fi price sí gbogbo nǹkan àlẹ́kọ́ bídù òun ní máa gba nǹkan lọ́wọ́ èèyàn àlèbá sítù onídẹ̀ máa tẹ̀ nǹkan fún yàn ó ní wàá yìí ní ilà àríjù alukọlọ àwàlẹ sáàdùn mi kún yùtọ níbu ní ibi màsílámàtì fi dá mi wàlà máa ní. ìtòwù mi ni pé kí n pàdé ọlọ́run kọ́lọ́run bá wà á ní kẹ́nìkan pé ìwọ ànábì ìwọ ló fi control sí price ọjà tí mo dẹ̀ ra yìí ìjèrè kankan bẹ́ẹ̀ gbogbo wàhálà tí mo ṣe ìwọ ló jẹ́ ìjèrè ń bẹ̀ ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ sọ a máa ń fi ọjà alẹ́ fáwọn tó bá fẹ́ tajà àì control price wọn àbí tá a bá rí i pé àbòsí bá fojú hàn dáadáa látọ̀dọ̀ wọn wọ́n lè ṣe bẹ́ẹ̀ àyà tó wá ọ̀nà tí ó gbà ràn wọ́n lọ́rùn dáadáa àní wá wọ́nà tí ó gbà fún wọn àgbọ̀dọ̀ máa dẹ́wọ́ tó bá ń tajà sọ ọlọ́run ọba ní àlẹ́kọ́ bídùn nínú àdìsí ari alimusa iru alikọbidu alibasitu aroziku so aroziku so ismu fáìlì yẹn inú àdìsí ló wà. lẹ́yìn ọlọ́run ọba ní alimọ̀kọ́dímú alimọ̀ áàkìrù ọlọ́run ọba ní kíni ọ alimọ̀kọ́dímú alikíni ọ alimọ̀ áàkìrù ọlọ́run ọba ní alimọ̀kọ́dímú alimọ̀ so ọlọ́run ọba ni ọba tó jẹ́ wípé ó ní ìmọ̀ okay ó kọ́ ọlọ́run tá a rí inú kùránì seventy eight ní afuwan ó kọ́ kán wà dá a lókè alikọ́dírù ó wà mẹ́ nusratu nisa afuwan kọ́dírù so ọlọ́run ọba ni alimọ́kọ́dímù Kurani làbí ṣe bàtú ẹ̀ kẹ́lìmọ̀ yẹn tún wá wà bíbí náà ni so alimọ́ àkèrò ọlọ́run ọba ni alimọ́kọ́dímù alimọ́ akiru so inú àdìsí ta fẹ́ ká yìí ó wà ní Bukhari wà ní Muslim anabi ni antali mu kọ́ dìmú wà antali mu àkìrù wọ́lọ́mọ́ fẹ́ nìkan ṣaṣáájú wọ́lọ́mọ́ fẹ́ yàn án kàn yìí so wọ́lọ́dọ̀ pé lágbájá ni ọkọ lọ kọ́kọ́ kú lábẹ́yà ni ọkọ ní nǹkan báyìí ọlọ́run àni máa ṣètò gbogbo ẹ̀ so ọlọ́run ní ti máa sọ pé ìwọ ni kọ́ pẹ́ kó tó ní nǹkan yìí ìwọ ni kọ́ pẹ́ kó tó ètò ọlọ́run ni wà á ń ta àlà kulli shay'in qadir lára oko ọlọ́run ọba ni àṣùbùú so ọlọ́run bá ṣe ìsìbátu ọkọ rẹ alikudus nínú kurani ṣùgbọ́n nínú hadith ó ṣe ìsìbátu ọkọ rẹ kí ni ó ṣubú ìtumọ̀ kan ẹ̀dẹ̀ ni méjì súnmọ́ra wọn ọba dẹ́ pé ọba tó mọ kanga tí ò ní àléébù ní ọlọ́run lẹ́yìn náà ni arọ̀fíìkù ọba tí í máa ṣe nǹkan pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ hadith yẹn wà hadith yẹn wà Aisha nínú Bukhari àti Muslim òun náà hadith ta kàlókè tó jẹ́ ṣubú ukudus òun wà ní Muslim òṣìṣẹ́ ọlọ́ba ní ya Aisha inna Allaha rafiqun ọlọ́run ọba ọba ti máa ṣe nǹkan pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ yòóyì bùrùrífúkà ọlọ́run ọba fẹ́ràn ìṣe nǹkan pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ fìlẹ̀ amúrikúlì gbogbo àlámọ̀rì yìí sọ ọlọ́run ọba ní tún jẹ́ àtọ́yíbù àròkọ ọlọ́run ní tọ́yíbù àdìsọ wa ní muslim ó ní ayọ̀ so àdìsí ọlọ́run bá náà tún jẹ́ alẹ́ akamu yẹnu àdìsí àbí ṣùgbọ́n ayé ani ibùnú Yazid náà ni pè ní akami so abulẹ̀ akami òṣìṣẹ́ ọlọ́run bá change orúkọ rẹ̀ pé ọlọ́run bá ní jẹ́ kí ni alẹ́ akamu iná lọ́ a wàlẹ̀ akamu wà ilé ilẹ̀ okùn ọlọ́run bá ní ọba olùdájọ́ ọ̀dọ́ rẹ̀ ni wọ́n máa ń ṣàfitì dídájọ́ sí ọlọ́run bá ní jẹ́ àṣàfihàn

alimuti so òṣìṣọ́lọ́ abazin náà àdìsí muawiya ó wà ní bukhari àti muslim ọlọ́ni wallahu limuti wà ánàlẹ́kọ́ọ̀sìmù èmi máa ń pín nǹkan ni ṣùgbọ́n ọlọ́ni alimuti ọlọ́ni máa fún yàn ní tó bá wù so ntọ́ anabi anabi àwọn kan gbà pa anabi wọ́n ló fún wa ní kíní ẹ̀ èmi kò mọ̀ fún yàn nìkan èmi ń pín ni <laughs> kọ́ èmi kàn pín ni mo kọ̀ sámà rẹ̀ ni ṣùgbọ́n ọlọ́run gangan ní kíní ọ alimuti olùfẹ́ nìkọ̀ọ̀kan ní nǹkan tó máa kàn so ìsìbátò kọ́ lọ ọlọ́ni jẹ́ aliwitiru ọba kan ṣoṣo àdìsí abiyore rọ ìnàlọ́ awitirun yohibole witirun ó wà ní bukhari àti muslim ọlọ́run ọba tún jẹ́ atọ́bí ibù so àdìsí wa ní muslim alọ́ọ̀ tọ́bí ibù ọlọ́run ọba ní dókítọ̀ ọba tó lè tọ́jú èèyàn yẹn nínú àdìsí àbí rímsà sọ ọ wà bẹ́ẹ̀ wà nù Abu Dawud náà bẹ́ẹ̀ ó wà nù musoda wà nù musnad imam Ahmad ọlọ́run ọba ní jẹ́ alijẹmiilu ó wà ní muslim bẹ́ẹ̀ nínú hadith abdullahi bin masoud inna Allah jamiilun yuhibbul jamal ọlọ́run ọba ọba tó yẹ pé ọba tó rẹwà ni ó dẹ̀ fẹ́ràn rírẹwà so ọlọ́run ọba ń jẹ́ alikafiilu ó wà ní hadith tí imam bukhari to alákọ̀ ìdẹ́ pé imam Ahmadu wà wà sọ́la rẹ̀ so hadith yàrá dàbí rẹ̀ rọ̀ so anabi says bá torúkọ yìí sọ nígbà tí àdìsí nínú àdìsí náà ó ní káfá abilà í kàfí ìlànà ọlọ́run ọba tó ní ọba tí máa ń mójútó yàn ó kọ ọlọ́run ọba ní jẹ́ alimananu ọlọ́run kọ́ ní jẹ́ ananu ọlọ́run ọba kọ́ ní ananu yẹn ò fìdí múlẹ̀ nínú àwọn àdìsí tó ti wá bẹ̀tẹ̀ ọlọ́run ọba ní jẹ́ kí ni ọ alimananu ọba tí máa tọrẹ fún yàn tí máa ṣe ìdẹ̀kùn fún yàn ó wà ní àdìsí eh, Anas ibn Malik ó wà ní ibn Majah ó dẹ̀ lálàáfíà sọ pé ọlọ́run ọba sọ ìyẹn ni wọ́n sọ pé ànábì gbọ́ ọkùnrin kan yakú ló ní aláwùmá yìí ní àṣẹ alùkàbí àná lákàlà amd ìwọ ọlọ́run ọba ló ní ọpẹ́ láìlá ilà àǹtà wàádàkàlà àṣẹrí kàlák sọ ìwọ nìkan ni kò sẹ́dọ̀lẹ́ káyọ̀sí fún àyàfi wọ́ láṣẹrí kàlá kò sí ẹnìkan lẹ́ẹ̀ kárùpọ̀ mọ́ alimannan ọ̀pọ̀lọ́ ní alimannan ànábì wa ni làkọ̀dí sáàlọ́lá bísímì al-azam O di pé ọlọ́run ọba pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọba tó tóbi tàṣọ máa pé gbogbo ọkọ̀ ọlọ́run ló tóbi alimanna ló wà bí nìsín. sọ alẹ́ di ìdású ìlà bí i àtọ̀ tẹ́ máa bẹ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ yóò ṣe kí ni yóò fi yóò tààyàn lọ́rẹ́ wá ìdádú ìyá bí i àjà àbà tẹ́ máa pẹ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ ọlọ́run ọba máa ń dáyàn lóhùn yá mà náà. sọ ọlọ́run ọba ní jẹ́ àṣẹyídù sọ àdìsítọ́lá láàfin àánú àbúdá àdìsí abdullahi bin sekir sọ anabi sọ báyìí pé àṣeyídú Allahu tabaraka wa ta'ala wa ta'ala ọlọ́run ọba ní jẹ́ kí ni ọ àṣeyídú aṣáájú fún gbogbo wa ọ̀gá fún gbogbo wa ọ̀gá níbi náà ń jẹ́ ṣeyídú ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ó kọ́ ọlọ́run gangan ó náà tún jẹ́ kí ọ àṣeyí. àdàyánu nínú àdìsí abdullahi bin unais òun náà ni àdàyánu wa èyí tó jẹ́ wípé Imam Bukhari ó gbà wá sọ. So, ní nǹkan dẹ́ pé wọ́n gba adádọ́dọ̀ Jabir wọ́n alákọ̀ rẹ̀ sọ ṣùgbọ́n Imam Ahmad ti wà sọ́la rẹ̀ sọ yá yá ṣùrùláwù ìbáadá fàyọ̀nàdí ibi sautin yasmahu màbáwùdá kàmá yasmahu màkọ́rùbà sọ ọlọ́wọ́n bó kọ àwọn èèyàn jọ níjọ́ gbẹ̀ndàl kìámà yóò máa pè wọ́n gbogbo ẹni tó bá jìnnà àdánwó bá sún wọn ni yóò máa gbóhùn ọlọ́run ni anali maliku anadayanu anali maliku anadayanu arọ́bù so inú àdìsí ọlọ́ba fìdí ẹ̀ múlẹ̀ so ọlọ́ba fìdí àrọ́bù múlẹ̀ nínú kíni ọ nínú àdìsí àdìsí abilabinu Abbas ó wà nù Muslim àti àdìsí yàwá Aisha so àdìsí abilabinu Abbas ó ní fàámarukú fàádìmù fi í àrọ́bà nínú ruku ẹ máa gbé ọlọ́run ọba tóbi bẹ́ẹ̀ azawajalla àdìsí yàwá Aisha ó ní àsìwákú màtí àrọ̀ tó ń lè lè fami màrìdọ́ tó lè rọ̀bà pákó rírùn a máa ṣàfọ̀mọ́ ẹnu a dẹ̀ máa yọ ọlọ́run ọba nínú. sọ ọkọ ọlọ́run ọba òun náà ni alijawaadu sọ alijawaadu àdìsí eléyìí àwọn kan fẹ́ ṣe ìfìdímúlẹ̀ àdìsí náà torí pé ọ̀pọ̀lọpọ̀ àdìsí tó ti wá ọjà àdìsí tó fẹ́ lẹ ṣùgbọ́n nígbà tí wọ́n kó gba àwọn àdìsí náà pọ̀ wọ́n fi díẹ̀ múlẹ̀ ọlọ́run bá ní èmi ni jawadun majidun èmi ni jawadun yohibbul jud èmi ni ọba tí máa tán ọrẹ so gbogbo kọ ọlọ́run ọba òlélẹ́yìí ìtọ́jẹ́ pé ó fìdí múlẹ̀ so ó kọ tó gbẹ̀yìn ó náà ní alijawad ìnàlọ́ ajawadun yohibu lijuda wa yohibu ma umur ọlọ́run ọba jẹ́ ọba tọrẹtọrẹ ó nífẹ̀ẹ́ títọrẹ púpọ̀ so àwọn kọ ọlọ́run ọba lélẹ́yìn ó náà ní a ṣe àlàyé ẹ̀ fún wa látinú alikitaabu wa sunna so kọ́lọ́ọ̀bá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so kọ́lọ́ọ̀bá jẹ́ àlè usna torí pé ó nítumọ̀ àmọ́ túmọ̀ okọ̀ ọlọ́run tábà túmọ̀ okọ̀ ọlọ́run ètò bá jọ tọ́mọ èèyàn ń bẹ kìí ṣe irú ìtumọ̀ tí tọ́mọ èèyàn nínú tọ́lọ́wọ́n bá ní okọ̀ ọlọ́run ọba ìtumọ̀ rẹ̀ pé kò ládìkù kò dẹ̀ ní kíni ọ àléébù kankan sọ ọlọ́ọ̀bá ni asma olùkùsùnà ọlọ́ọ̀bá ló ní orúkọ tó ولا تجهر بالصلاة so aya eléyìí ọ̀rọ̀ yìí kẹ́límà yìí ó ní sábàbù nùzúl wàlá tẹ́jẹ́ àrùbísọ̀ látìkà wàlá tó kọ́fìtì bí a. ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run sọ fún ànábì wípé tó o bá ń kírun má máa pariwo ìrúwò lànábì ló ń kí òun náà ni irun òru torí pé irun tó jẹ́ irun táǹkì a ti mọ̀ wípé ètà bá fẹ́ ní ṣubúì tó jẹ́ irun àárọ̀ a ké sókè èyí tó jẹ́ mangrib a ké sókè èyí tó dẹ̀ jẹ́ ìṣááì a ké sókè èyí tó bá wá jẹ́ zuri àti asuri a ké jẹ́ẹ́jẹ́ gbogbo ọ̀la bá a ti bá nìyẹn tí àwọn tí àwọn èèyàn bá bí wọ́n ti bá nìyẹn alimọ́ra àdìsí kankan tó fi di ẹ̀ múlẹ̀ wípé ẹ táwọn àrùn pé sọ abá kan wá sọ wípé nínú òrun ànábì sọ pé nínú òrun ẹ báyìí a ké sókè èrò ní rádìsì tí ó sọ bẹ́ẹ̀ ìdìgbà tó fi kí yáwọn èèyàn nìyẹn sọ níta bá àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà tí wọ́n ṣàlàyé ni so wọ́n kàn ṣàlàyé ẹ̀ lẹ́nu lásán ni wọ́n ò ṣàfihàn sọ́dọ̀ ànábì so ó sì ti di wípé ó ti di ìjìmọ́ ó ti di ẹ̀sìn fún wa wípé ìrun mẹ́ta á ké sókè méjì iwájú ẹ̀ náà là á sì máa ké sókè tẹ̀yìn ẹ̀ á máa ké jẹ́jẹ́ àwọn ọ̀run tó kù á máa jẹ́ nǹkan tó pé á máa ké wọn sí òkè ṣùgbọ́n irun tá à ń ṣàlàyé ń bí òun náà nírun tá a fẹ́ kí lóru sọdọ́ pé àwọn àfáà gba ìpè náfìlà tá a bá fẹ́ yàn lọ́sàn-án á ni náfìlà tá a bá yàn lọ́sàn-án á ni láti lè tún pé wàhálà kíyèsí sí i ni pé tọ́ ọ bá ti jẹ̀rún ó jẹ̀rún kan ọ ẹ afọ̀n ó bárun ìgbà tó o bárun bóyá irun eh, irun tó o bá ọ̀fẹ́ ka ọ̀fẹ́ ka wọ́n ka kí n sókè ọ̀fẹ́ ka ìtàn kan ka kí n sókè ìmáàmù wa ti wá sálámà kò nídìí kọ́ ọ máa pariwo nínú mọ́sálásí tẹ́yìn bá lè jẹ́ pé irun yẹn o ìmáàmù ti kí tán ìgbà tí mọ̀mù fẹ́ kírun yẹn ìwọ náà fẹ́ dànù kí fún ara rẹ o fẹ́ dànù kí fún ara rẹ irun tó o fẹ́ dá kí yẹn tó bá ti jẹ́ wípé o fẹ́ kí ariwo nídìí kó o máa pa èyí tó jẹ́ alákọ̀ọ́kọ́ o náà ni pé ó ma tọ́ ẹ pé ambani ni ọ ma kà á sókè tó jẹ́ pé wìdín ọ̀dọ̀ rẹ ẹ ọba súnmọ́dọ̀ rẹ dáadáa kò ní ṣe kí ni ọfẹ́ sànù nísìnyí ọfẹ́ ìyá náà wà ń wa ọtí kí tán kó tó dé ọwọ́ fẹ́ kí mangrib wa gbé pati àti ẹ̀wọ́ gbé lókè ẹ̀yìn náà dé gbé àti lókè gbé àti lókè kí gbọ́ mọ́nu ẹ̀sìn òkè wá ka tiẹ̀ kò ní í jẹ́ pé ọ̀rọ̀ yẹn ò ní ju àárín ọ̀dọ̀ rẹ lọ bó ti máa kà á nìyẹn ọ̀rọ̀ yẹn ò ní ju àárín ọ̀dọ̀ rẹ lọ bó ti máa kà á nìyẹn ọ̀hà ní kàrá so kò ní jẹ́ kó rí bẹ́ẹ̀ so ẹni tó tẹ̀ wá jẹ́ pé ẹni tó bá wí jù ni pé àwọn tí wọ́n pọ̀ tí wọ́n pé lóbi jẹ́ pé ẹni tó fẹ́ ẹ̀sán ọ̀run padà ó jẹ́ pé wọ́n lè papọ̀ kí wọ́n jọ kírun níjàmá so tí wọ́n sẹ́pẹ́rẹ́ tí wọ́n bá di kírun ń jẹmọ ẹni tó bẹ́ẹ̀ kà fún ọ kà sókè káwọn ẹni tó wà lẹ́yìn ò lè bá máa gbọ́ ṣùgbọ́n àwọn tó ń pọ̀ tí wọn ò bá rùn gbogbo wọn fẹ́ kírun tó kù owó ẹ̀kọ́ dìde ni wọ́n bẹ̀rẹ̀ fatia elébẹ̀rẹ̀ tiẹ̀ elébẹ̀rẹ̀ tiẹ̀ elébẹ̀rẹ̀ tiẹ̀ wọ́n ń dira wọn lọ́wọ́ nìyẹn sẹ́ni kọ̀ọ̀kan yóò kà ní kàdọ́ pé ẹ máa fúnra yín gbọ́ ẹ máa kà sókè ṣùgbọ́n ẹ máa fúnra yín gbọ́ ni ẹ ní fi dira yín lọ́wọ́ so kíkà máa kà ń bẹ̀ nìyẹn so ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ló máa ń sábà ṣe irú àwọn àṣìṣe báyìí nígbà tí wọ́n bá fẹ́ san tí wọ́n bá fẹ́ san irun tó kù tí wọ́n jẹ lẹ́yìn ìmáàmù ṣùgbọ́n ayé eléta eléta eléta ń sọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀rọ̀ nípa àrùn òru òun ní ṣẹlẹ̀ sí sọ ọlọ́run ọba wa ń sọ fáànà bíi nípa irun òru irun òru wa ní èèyàn máa kà bí mo ti sọ lẹ́ẹ̀kan yẹn lèèyàn máa kà èèyàn máa fún èèyàn máa kà ṣùgbọ́n ìjọba ìṣọ́ba náà bí n bí èèyàn ó tún kà tí ó rọra lọ sókè díẹ̀ sí yóò rọra lọ sókè díẹ̀ yóò wà láàrin pé èèyàn kà sókè gan-an èèyàn ò sì tún kà jẹ́ẹ́jẹ́ ṣùgbọ́n wọ́n fẹ́ kó lọ sókè díẹ̀ torí wípé sábàbùnù zuli aya yìí òun ni pé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọn ò gbà fànàbí ṣùgbọ́n tànàbí bá ti ń ka kùránì òun ni wọ́n máa ń wá síbi kíka kùránì àwọn kan jọ wá wọ́n máa ń pàdé ara wọn ẹnì kọ̀ọ̀kan wa máa ṣe bí pé kọ́ máa jẹ́ pé kùránì kan lóun wá gbọ́ ọgbọ́n ni kálukú máa ń dá láti wá sọ pé kóun sáà tẹ wàá gbọ́n tánà bí nǹkan kùránì ló tú àṣírí wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀dọ́gbọ́n máa yọ wá láti wá gbọ́n tánà bí nǹkan kùtánà bí ti wá rí i pé wọ́n ti ń gbọ́ nǹkan tóun nǹkan ànábì ó fẹ́ kà sókè gan-an pé kí wọ́n lè máa gbọ́ ṣùgbọ́n nǹkan ti ń gbọ́ nǹkan tóun nǹkan ṣùgbọ́n ànábì ó wá kà sókè gan-an àwọn kèfèrí ní sẹ́yìn pé wọ́n ní ah, wọn á ní ariwo ànábì aláriwo ànábì ti pọ̀ jù so wọn láriwo ànábì ṣe kí ni ó ti pọ̀ jù so ìtàn tí wọn fi allegation náà fi ń kà ànábì ní ẹgbẹ́ tí bá ti ń ka kùránì rẹ̀ yẹn yóò sì máa pariwo máa pariwo máa pariwo lóru ariwo ẹ ti pọ̀ jù àbí dẹ̀ ń kà púpọ̀ nítorí kí wọ́n lè bá ṣe kí ni o káwọn èèyàn ó lè bá a máa gbọ́ òun ni ànábì tí wọn á wò pé kó wọn fẹ́ kàn máa kà jẹ́ẹ́jẹ́ tán yẹ́nyẹ́ <laughs> kẹ́ni ọkọ ọmọ segin ni ọ ọ ikú nìkan ló ọ kàn máa ó tún wá ń kà jẹ́ẹ́jẹ́ àwọn tí wọ́n wá tún wá yọ̀rọ̀ wá gbọ́ wọn segin ni ọ wọn ò gbọ́n tí ń kà wọ́n sì fẹ́ gbọ́n tí ń kà so àwọn náà ni wọ́n ń ṣe gbogbo ẹ̀ ọlọ́wọ́n aṣọ bá nàbí gbé wàhálà. ọlọ́ni ìwọ ànábì sọ́lám má máa máa kà sókè tán yáyán irun rẹ̀ tó ń kí nítorí pé àwọn ọ̀sẹ̀ bọ tí wọ́n bá gbọ́ fàyàsú bú alukur'ana wọ́n àmọ́ bú kur'ani ṣé bọ́lọ̀ rẹ ti ní ọmọ kà ókè nu kọ́ máa fi díyàn lọ́wọ́ ẹ̀ka àwọn ẹ̀ tó bá ń wá àṣìṣe yẹn ìdí ọmọ wa ń dẹnu ṣé bọ́lọ̀ ọba rẹ ti ní ọmọ kà ókè nìyẹn kọ́ máa fi dáhùn èèyàn lọ́wọ́

ó ń sojú kòkòrò fún wọn pé tí wọ́n bá gbọ́ kùránì yẹn wọ́n ó lè mọ̀nà so kó wọn wá yin sókè kí wọ́n fi ṣe kí ni o kí wọ́n fi lè gbọ́ dáadáa òun ló fà náà fi ṣe bẹ́ẹ̀ ṣe ó kílẹ̀ sí wọn nísìnyí báyìí ìbàdàn dàbí pé fẹ́ máa fi kí ni o àléébù kí ni o tún fẹ́ yin lẹ́ẹ̀lẹ́ tàn yán yán ọlọ́run ní pẹ́ rárá ọlọ́run ní mọ́ lọ́ọ́ máa kà sókè. ọlọ́ni wà látò kọ́ fìtì bí a má sì máa kà jẹ́ẹ́jẹ́ má kà tíntìn tẹ́ pé wọ́n nìkan lọ́ọ́ máa ṣe kí o lọ́ọ́ máa pò ń kà àwọn kan wà tán bẹ́ẹ̀ kí o tán fẹ́ gbọ́rọ̀ yẹn sọ nam. wabtagi bẹ́ẹ̀nà dáàlì kà sẹ́bìlà ọ̀rọ̀ ni bẹ́ẹ̀nà dáàlì kà láàrin kíkà sókè. Okay àti láàrin kíkà sílẹ̀ ẹlẹ̀ ọlọ́ni wa ànábì ibẹ̀ ni kò ti mú bó ti máa kà ṣẹ̀bí lán ibẹ̀ ni kò ti mú bó ti máa kà sọ mọ bó ti máa kà láàrin méjèèjì mọ́jì olóòkè mọ́jì ọlọ́ọ̀lẹ̀ tí ó wà láàrin méjì tí wọ́n fi ní máa kèfèrí ọmọ kankan tiẹ̀ ẹ̀rọ kí ló ẹ̀kọ́ làwọn bọ̀ ṣe ẹ̀kọ́ ní kọ́ ka Kùránì yẹn mọ́ túmọ̀ tóun ẹ̀ bá tún lè jájú bẹ́ẹ̀ lọ ṣẹ̀gbẹ́ bá wà bá ní dáṣọ nìyẹn pé ọyá máa kánṣe jù mí báyìí tóun ẹ̀ bá tún lè jájú bẹ́ẹ̀ lọ fẹ́ kó tún. <laughs> so ọlọ́run mọ̀ pé àwọn kèfèrí ó mọ̀ fàyídà kan kùránì ọlọ́run tún recognize kí kèfèrí ó mọ̀ lọ jì àwájú òun kó wọn mọ̀ lọ bínú sí wọn ọlọ́run tún recognize ẹ̀ wọ́n tún recognize ẹ̀ tó ló fi jẹ́ pé àwọn rọ àǹkẹ́ àìkí àti ọgbẹ́ kí ni kèfèrí tàbá gbé kèfèrí ó fi nǹkan kan ṣe àwọn nǹkan kan tí ó lọ ṣe ọkọjá là á sọ̀rọ̀ à tàbí nǹkan tí kèfèrí ó ṣe ó máa kọjá là á sọ̀rọ̀ níbẹ̀ a gbọ́dọ̀ máa ṣọ́ra dáadáa táwọn pé àwọn kèfèrí wọn ó wùwà burúkú sí wa wà burúkú náà dẹ̀ fẹ́ wù yìí ó lè jẹ́ kọ́ lọ́wọ́ bínú sí wọn àní máa yá pé kí wọn àní wà ní fanti wọ́n fi wà burúkú yẹn a gbọ́dọ̀ máa ṣọ́ra bẹ́ẹ̀ sọ lọ́jọ́ pé a gbọ́dọ̀ a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa ṣe gbọ́dọ̀ bá ti kọ́ ànábì lẹ́kọ̀ọ́ sọ ẹ̀kọ́ tó lọ́n kọ́ ànábì inú òrun irun wa ni o sọ̀látù láyl ìrun tá a bá ti ń kí lálẹ́ òun náà ni nígbà tá a bá fẹ́ máa kà á sọ wọ́n fẹ́ ká ra kà sókè díẹ̀ kó yẹ pé yọ wà ní ìwọ̀ntúnwọ̀nsì òun náà ni. so rìwáyà mi wà dẹ́ pé ìyá wa Aisha tí wọ́n gbà wá lọ́dẹ alá àní àkọ́lọ́n kó bá a yọ́nú sí wọn àwọn gbà wá pé àdúrà ni ó ń rìn fáà lọ́ba ṣùgbọ́n àwọn afáwa ti ṣàlàyé fún wa wípé àdìsí yẹn kò lè jẹ́ àdúrà kódà Ibn Hajar ìgbà tó ń rí pé àdìsí àwa Aisha kí ló ń fẹ́ ṣe sí ó ní àdúrà fi sọ̀làt <laughs> àwọn afáàní ara nǹkan tí jámù tí Ibn Hajar àràsùkọ̀lá ní ṣe wọ́n ní kò rí bẹ́ẹ̀ rárá pé sọ̀làt ni kò lè jádùá àyà àtàdúrà ti wà lọ́tọ̀ udu rabbakum tadarruhan wa khufiyatan tó o bá fẹ́ ṣàdúà o gbọ́dọ̀ máa sọ sókè ó ṣe kí ni o ọ máa sọ ní nǹkan tí ó pamọ́ jẹ́jẹ́ lọ́ máa sọ tòmọ́tò bá fẹ́ kírun lóru wàá ra sọ kí ni ọ wàá sọ sókè díẹ̀ ò ní jó di ẹni tó ṣe kí ni ọ ẹni tó ń sùn lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ lékejì àbí lẹ́gbẹ̀ẹ́ lékẹta ṣùgbọ́n ọ sọ sókè díẹ̀ ọ wà láàrin kí ni ọ sẹ̀bí lánbẹ́ẹ́nà dáadé kan ìbọ́lọ́ba ti kọ́ ànábì lẹ́kọ̀ọ́ náà. so ọlọ́run ọba ní ìwà ànábì kúl alhamdulilayi so ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ fún ànábì sàlám wípé kọ́ ànábì ò dúpẹ́ fún Allah sọdọ́ bá yẹn ti pa ànábì láṣẹ ọlọ́run ti pa ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ nìyẹn àwa náà kí ọlọ́run ọba pa wá láṣẹ yẹn ni o ká máa sọ pé alhamdulilayi sọ ọlọ́run kan nàbí o máa sọ pé alhamdulilayi ọpẹ́ ni fún ọlọ́run so gbólóhùn yìí ọjọ́ gbólóhùn tọ́lọ́run bá máa ń fẹ́ kí a máa sọ ọlọ́run máa fẹ́ ká máa sọ gbólóhùn alhamdulilayi ibùn ká bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ rí i pé ànìkí ni ànábì sọ pé innal hamda lillahi tó bá tún parí ọ̀rọ̀ yóò sọ pé kí ni alhamdulilayi kèmí wà ní abá ṣe nǹkan tán nìkan ní kí ni ọ̀sán alhamdulilayi lóòótọ́ ọ̀gọ̀rọ̀ gbàdá wa fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ a ṣe bisimilá gbogbo àdìsí yẹn lọ́wọ́ oní bisimilá yìí wá oní alihamdulilayi wa méjèèjì wá pọ̀ fẹ́ẹ́ ló jẹ́ pé ìmọ̀njẹ́ àmà ìmọ̀ra wọn so àti bisimilá àti alihamdulilá ẹni kọ́kọ́ sọ pé bisimilá iná alihamdulilá so àwọn náà dẹ̀ ká tó máa wá sọ lọ́dọ̀ èṣù wípé tó <laughs> gbogbo àdàgbọ́n dáwọ́ bẹ́ẹ̀ máa ṣe ká tó máa wá sọ lọ́dọ̀ kí ni ọ èṣù sọgbẹ́ ìmọ̀ọ́sẹ̀ taqdimu a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim kó dọ́wọ́ adúgbò kan iná alhamda lillah láti lè kó gbogbo àwọn àlámọ̀rí yẹn pọ̀ mọ́ra wọn. sọ ṣùgbọ́n ibi tí ìwáyà bá ti wá a jẹun ó ní ká ṣe tá a bá parí ẹ̀ ká kí ni ọ alhamdulillah ṣùgbọ́n tá a bá alhamdulilayi wa ń bẹ pé a sì síwájú tá tún parí ẹ̀ náà a tún ṣe kí ni ọ alhamdulillah sọ́wọ́n ló pa ànábì láṣẹ kó jẹ́ pé gbólóhùn alhamdulilayi kọ́ wà nínú kíni ọ nǹkan tó ṣe ọlọ́run ọba tí ó máa ṣe ní gbogbo ìgbà tó gbé gbólóhùn kan ni tó náà kún òṣùwọ̀n ọlọ́run ọba sọ gbólóhùn tó yẹ pé òṣùwọ̀n tó lọ́ba máa fi wọn nǹkan ó kúnú ẹ̀ ni sọ látara bẹ́ẹ̀ ká má fo ọwọ́ tẹtẹrẹ ká má fi mú gbólóhùn kíni ọ alhamdulilayi ọlọ́ni wàkúlẹ̀ amdùlélà ọlọ́ni máa sọ wípé alihamdulilayi nam. ọlọ́run ọba tá a ní ká máa dúpẹ́ fún yìí kí lọ́lọ́run ọba yìí lámúyẹ tákìdì wà ládàá ọlọ́run ọba ò túùsì ọmọ ọlọ́run ò ní ọmọ sọ torí pé àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn ará maka àwọn kèfèrí maka àwọn gbà pé ọlọ́run ọba àwọn màláìka ọmọbìnrin ọlọ́run ni wọ́n jẹ́ ọlọ́run ọba òbí mọ́ àwọn yẹ̀wúdí àwọn ní uzeiru ìkan nínú àwọn tó ti wà lára àwọn yẹ̀wúdí ni àwọn pè lọ́mọ ọlọ́run àwọn nàṣọ́rọ́ àwọn pé isa bínú mariam àwọn pè lọ́mọ ọlọ́run ọlọ́run lámìyẹ tẹ́kẹ̀dẹ̀ wàlàdàn. ọlọ́run ọba ò júùsì ọmọ ọlọ́run ọba ò ní ọmọ náà. lẹ́yìn wá àgbà náà ọlọ́run ọba ò ní ṣẹ̀rí kún pèlémọ́lẹ̀kì ẹ̀dá ń pè ní ṣẹ̀rí ikú ẹ̀ńtẹ́ àyànjọ ní nǹkan òun ni wọ́n ń pè ẹ̀ńtẹ́ àyànjọ ní nǹkan òun ni ṣẹ̀rí ikú pèlémọ́lẹ̀kì ẹ̀ lọ́ọ́ gbé bẹ́ẹ̀ ọlọ́run ló ní apá bíi káwọn pé òun náà ló ní apá bíi ọ̀rọ̀ àwọn méjèèjì ti da kínní yẹn pọ̀ àṣà àjọgbà wípé àwa méjèèjì làjọ ní sọ ó jẹ́ partner fún ọlọ́run ọba so ọlọ́run ọba ò ní kí ni ọ ṣẹ̀rí ikù so torí pé ọmọ olùmọ̀báyàn ní nǹkan so ṣùgbọ́n ọmọ àmọ̀ wò wípé inú dúkìá bàbá rẹ̀ náà òun náà ní bẹ́ẹ̀ so yóò lè jẹ́ ẹni tí ó jẹ́ pé ó máa jogún bàbá rẹ̀ so ọlọ́run bò nídìí ọmọ pé kò sẹ́ ọlọ́run ni ó jogún gbogbo nǹkan ẹnìkan ò lè jogún ọlọ́run kò dẹ̀ nídìí ìyàwó so látara bẹ́ẹ̀ so ọlọ́run ọba yìí kò ní sẹ́ẹ̀rí ikù torí pé àwọn tán já wọn àwọn kèfèrí Mákà gbogbo àwọn òòṣà wọn yẹn ìtàwọn pè wọ́n ni pé ṣùràkọ́ ulillah fẹ́ẹ́ lọ́wọ́ ọmọ ṣe ìsìbátù ṣẹ̀rík àwọn sọ pé àwọn àtọ́lọ́run ni wọ́n jọ ọmọ bí sánmà àtìlẹ́lẹ̀ ti wá ọjọ́ yé wọn ni sọ lóòótọ́ ọlọ́run ju gbogbo wọn lọ ṣùgbọ́n wọ́n jọ wà ń bẹ̀ ni wọ́n jọ ọmọ bí sánmà ti di sánmà lẹ́lẹ̀ ti di lẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn tó bá ti jẹ́ bá àwọn gbà pé ṣùràká ọ̀nà ọlọ́run ni wọ́n jẹ́ òsàdẹ̀ ní ẹnìkan tó bá kú nínú wọn náà ni wọ́n gbé kinní ẹlẹ́ o láàtà ẹnìkan tó kú ni wọ́n gbélé o wọ́n wá gbàgbé torí pé ẹni ẹ jẹ́ ni ire pé àwọn yẹn wà pẹ̀lú ọlọ́run ọba ńgbà tí ọba ń ṣe kinní o tí ń dá sánmà tí ń dá lẹ́ẹ̀lẹ́ so wọ́n jọ wọ́n jọ níní so látara bẹ́ẹ̀ àwọn tí wọ́n já àwọn kèfèrí maka nígbà tí wọ́n bá ń ta wá fúlé ọlọ́run wọn a máa gbé òòṣà dání kódà ìgbà tí wọ́n ṣe di mùsùlùmí wọ́n tún fẹ́ máa mú òòṣà dání ànábì nìyẹn ń kọ́rẹ́ ti wọn tí wọ́n bá ti ṣe làbáìkà làwùmọ̀ làbáìkà láṣẹ̀ríkà làkà wọ́n ní ìlà ṣẹ̀ríkà òtítọ́ bẹ́ẹ̀ ànábì ò ní òtítọ́ bá òtítọ́ bá òtítọ́ bá lọ yọ gbogbo àwọn nǹkan ẹ̀jú lẹ́lẹ̀ níbi tí ó ta tó ti wọ̀ wọ́n lẹ́mìí dé نعم ولم ولم يكن له ولي so ọlọ́run ọba lam yakun lahu waliyun tabatuma ẹ̀ báyẹn téèyàn bá lọ síbi ìparí yẹn èèyàn sọ pé ọlọ́run ọba ò ní ọ̀rẹ́ kankan ọlọ́run ọba ò lẹ́nì kankan wàlíyù a máa jẹ́ ọ̀rẹ́ wàlíyù a máa jẹ́ olùrànlọ́wọ́ sọ ọlọ́run ọba ẹ bá ti lọ́rẹ̀ náà kí ló lọ́rẹ̀ fún ọbẹ̀ kọ́ máa ràn lọ́wọ́ ni ọlọ́run ọba ò ní ọ̀rẹ́ ọ̀rẹ́ nítorí pé ah ìyẹpẹrẹ lè dé kọ́wọ́ ẹni ọwọ́ á ràn lọ́wọ́ ọlọ́run ọba ò ní rẹ̀. àwa tá a jẹ́ mùsùlùmí ọlọ́ni wàlíyùl mọ̀mìnì ọlọ́ni ọ̀rẹ́ ẹ̀yin mùmìnì mo jẹ́ olùrànlọ́wọ́ ẹ̀yin mùmìnì mo jẹ́ ẹ̀yin náà jẹ́ aoliya ulọ ọ̀rẹ́ ọlọ́run náà lẹ́yìn náà jẹ́ ṣùgbọ́n ọ̀rẹ́ tọlọ́run tọlọ́run jẹ́ fún yín ọkàn yẹn ni ọkàn túnṣe tó ọkàn yẹn àwa tá a jẹ́ mùsùlùmí ọkàn sí wa lọ́rẹ̀ rẹ̀ ni kí wọ́n ṣe pé wọ́n ṣe pé wọ́n á wò pé ah tíjọ́ tí nǹkan bá fẹ́ yíwọ́ ẹ̀yin lẹ́wàá gbà mí lẹ̀ tẹ́nìkan bá fẹ́ gba sẹ́mọ̀ mọ́ mi lọ́wọ́ ẹ̀yin lẹ́wàá tẹ́wàá sọ pé ah o lè gbà mọ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ah ọ̀rọ̀ wọn ò ṣe bẹ́ẹ̀ o wàlámù yẹ kún làwù wàlí yón. ọlọ́run ọba ò ní ọ̀rẹ́ ká wá sọ wípé ọ̀rẹ́ yẹn kéèpé kò lọ́rẹ̀ ọlọ́rẹ̀ ọ̀rẹ́ tó jẹ́ pé àwa ti dè mọ́lẹ̀ ká pé n ẹ̀ lọ́rẹ̀ ni wípé ìyẹpẹrẹ lè dé kẹ́niyàn ó lè fà jáde kó o nù ìyẹpẹrẹ àbádójútì kìí sọ ẹ̀ńtọ́ kọ̀wé ló ṣe kí ni o lọ́yàn lọ́rẹ̀ so àwọn tí wọ́n já àwọn yẹ̀wù dí wọn a máa pera wọn lọ́rẹ̀ ọlọ́run ọlọ́run ni tẹ́ ẹ bá lérò pẹ́yìn lọ́rẹ̀ ọlọ́run fatamannaw limauta in kuntum sadiqin. àwọn júù ní àwọn lọ́rẹ́ ọlọ́run ọlọ́run ìwà ànábì sọ fún wọn pé ẹ gbèrò pé kẹ́ ẹ kú ẹ wá bọ̀rẹ̀ yín ẹ wá bọ̀rẹ̀ yín ọlọ́run ìfàlà ayàtàmà náwó náwó abadan bímọ kọ́dà. àwọn júù àwọn èèfẹ́ kú tiwọn gbogbo tẹ́ máa ń ṣe láyé gbogbo ọ̀nà tí òbí kú ni so gbogbo ọ̀nà làwọn máa ń sán tí wọn fi ní kú so kí wọn má kú kí wọn má kú kí wọn má kú kí wọn má kú ọ̀nà <laughs> so ikú sì ń pa wọn ọlọ́run wọn ò lè fẹ́ kú àwọn mùsùlùmí láàyò pé a tún fẹ́ gáàdì ẹ̀sìn ọlọ́run láàyò pé a ṣe tán a fẹ́ gáàdì ẹ̀sìn ọlọ́run àwọn náà fi bẹ̀rù àwọn mùsùlùmí nìyẹn ìkànnì àwọn ọba tó wà láyé ńgbà náà táwọn mùsùlùmí kógun bọ̀ àyàn rẹ̀ ní ẹjẹ́ lọ kógun báwọn mùsùlùmí ó ní à àwọn tẹ́ ẹ fẹ́ lọ kógun báyìí ẹ bẹ́yìn ti fẹ́ràn kẹ́ ẹsẹ̀ mi làwọn fẹ́ràn káwọn òkú ìyàtọ̀ wà láàrin méjì ìyàtọ̀ wà láàrin méjì ẹ̀yin fẹ́ sẹ́mi àwọn eléyìí fẹ́ kú gègé ni ó dáa káyé lè gbà fún wọn ẹ mọ̀ sá so tẹ bá gbà fún wọn pẹ̀pẹ́ á lè máa sẹ̀mí tá a fẹ́ ṣe lọ dáadáa sọlá wà láàrin nìkan àwọn fẹ́ kú lẹ́lẹ́lẹ́ so ẹ̀gbẹ́lẹ́ yìí ti mọ mẹ́tọ́dù ti so ọ̀rẹ́kẹ́ mùsùlùmí lọ́wọ́ gbé ibi tóun lọ ni so òun fẹ́ lọ bọ́ lọ́wọ́ bá wọn so ànábì ń jagun níjọ́ kan rẹ pé ìkànnù àwọn sọ̀hábà bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé kí ni tẹ́yìn bá kú sójú ogun yìí kí lè ó ní àlìjànnà wọ́n lọ oúnjẹ làbídùn lọ́wọ́ ó sì jùlẹ̀ ó sì wọ àárín ogun yẹn ó sì jà jà jà jà jà ó pa kẹfẹ́ tó lè pa wọ́n sì pa ọ́nẹ́sì bẹ́ẹ̀ ó sì kù síbẹ̀ tó gbọ́ ogun fẹ́ lọ pàdé ọlọ́wọ́n bá wọn so kèfèrí wọn ni àwọn ọgbọn bẹ dẹrù eléyìí wò ọlọwàlámiyẹkùn láwùwalí yumina dùn so ọlọ́run ọba ò ní ọ̀rẹ́ kankan mina zulli nítorí wípé ọlọ́run ọba ó wá yẹ pé mina ajili zulli nítorí pé ah ó ti wọ pé ìyẹpẹrẹ lè déńjọ kan ọlọ́run ọba ò lọ́rẹ́ bẹ́ẹ̀ náà. wakabiri u takbiro itakid anahu kabiro gbanú ẹ̀mí rẹ̀ pé tóbi tí ó ṣe méjì mẹ́ ọlọ́run tóbi kọjá ọmọ nǹkan sofakabirihu ìtẹ́kìd anáwùkínà kẹ̀bí lọ ní àkídà ó gbọ́dọ̀ wà ní àkídà rẹ pé ọlọ́run ọba tóbi ọlọ́run ọba tóbi títóbi táwa ń sọ yìí ni pé ṣé sánmà tóbi jọ ọlọ́run lọ láéláé gbogbo ẹ̀dá tí ń bẹ láyé ìpara kò sí ẹni tó tóbi tọ́lọ́run títóbi yẹn ọ̀dẹ̀ alẹ́ ká lè búbọ̀ ọlọ́run kan ni ẹ máa tóbi ju sánmà àtìlẹ́lẹ́ lọ yóò ti tóbi ju àà kìí ṣe ọlọ́run kìí ṣe àléébù kìí ṣe ti áìbù kìí ṣe ti nọ̀sán kọ̀ọ̀rọ̀ kálíbù ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ọba ó tóbi ju gbogbo ẹ̀dá pátá yẹn lọ ní záàtù gangan wọn ni bọ́lọ̀ntì ọlọ́run bọ́lọ̀ntì rí gẹ́lẹ́ ó tóbi ju gbogbo kìnìyàn lọ gẹ́gẹ́ bí tọ́lọ́run ọba wà ibi tó jẹ́ wípé kò sí àìpé bẹ̀ láàyè tọ́lọ́run ọba wà kì ṣe àyè gbogbo ibi tó kù náà ń jẹ́ kí ni o kí ni o ààyè òbí tọ́lọ́wọ́n bá wà yẹn ojú gbogbo ti ń jáyè lọ ní àìmọye lọ́pọ̀ tá a lè sọ. so nǹkan kò délé encompass ọlọ́run báyìí so ojú la ká ìwà lọ láti mọ̀ so ntọ́lọ́run bá ní alẹ́ mọ̀ náà ni ó fi mọ̀ wá so látara bẹ́ẹ̀ òun náà láti bọ́yá pé a máa gbà yí pé ọlọ́run ọba tóbi ọ gbọ́dọ̀ wà nú ẹ̀mí wa pé kí ni o ọlọ́run tóbi ṣùgbọ́n táwọn ọmọ sáà ọmọ bí tóbi ọlọ́run ti tó àmín ṣùgbọ́n àmọ́ bó ṣe kí ni o ó tóbi ju gbogbo kí ni o ẹ̀dá lọ tẹ́ máa bèèrè lọ́wọ́ pé ìlọ́po bẹ́ẹ̀ lọ́wọ́ mi tóbi ju gbogbo ẹ̀dá lọ á ní pé kí ni o à lè sọ pé iye tóbi tóbi ju ẹ̀dá lọ ni onìkan ló ṣe kí ni o onìkan lọ́mọ lọ́gbẹ́ nìyẹn kan onìkan náà lọ́mọ sọdábà rí níjọ́ gbẹ̀ndé àlìkíyàmọ̀ yóò sọ dọ̀rùn fún akálẹ̀ rí ni ojú ò lè ka ọlọ́run níjọ́ gbẹ̀ndé àlìkíyàmọ̀ ṣùgbọ́n gbogbo ibi tí wọ́n bá ti rí bẹ́ẹ̀ báyìí lọ́mọ rí ẹwà ń bẹ̀ òbí tí wọ́n bá ti rí òun rọ́lọ́ náà nìyẹn so ọmọ rí ẹ wà ń bẹ ọkọ wa ni pé ojú rẹ ti ká ọlọ́run báyìí kò lè kọ́ ọlọ́run níjọba yàrá kí ọmọ tábàárọ̀ ọlọ́run kọ́lọ́ mọ́ sí ilé ìwé nìkọ̀ọ̀kan wa so ká máa ní lórí ẹ̀mí pé kí ni o ọlọ́run ọba ọba tó tóbi gan-an ni so nǹkan táwọn afáàní ká túbẹ̀ ìtẹ́kìd so bí anàlọ́ha kí ni kẹ̀bírún so tẹ̀kbírún gbàpọ̀ ọlọ́run ọba tóbi gan-an ọlọ́run ọba sọ fún àná bíbẹ̀ ṣùgbọ́n òrìṣẹ́ kí ni o ò lè value kí ni o sì tóbi yẹn láéláé so kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ètò àti máa dúró níbi tẹ̀síìrì lónìí náà nìyẹn so sóra míì náà ni a máa bẹ̀rẹ̀ ní ọ̀la tó jẹ́ sóra tó Nahl so abẹ́lẹ́ kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kọ́lọ́n kó sọ wa di ọ̀la náà subhanaka wa bihamdi shara la ilaha illa ant wa atubu ilayk Ehm, ìgbà tí ẹ̀ ń bá wa sọ̀rọ̀ tẹ́ ń ka àwọn orúkọ ọlọ́run ọba fún wa wọ́n á fẹ́ béèrè pé téèyàn bá sọ ọmọ ní orúkọ téèyàn bá mọ lo àbùdù síwájú ẹ̀ téèyàn kàn ń pè ní àwọn orúkọ ọlọ́run yẹn ṣé èèyàn kì í ṣe ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé nípa pé àdìs àbúrò rẹ̀ tán yàrá sọ pé òórùn ẹnu aláwẹ̀ ó dáa ju tùràrí àlùmísìkì lọ wọ́n fẹ́ béèrè pé ṣé ẹni tó bá fọnu nínú àwẹ̀ bí ó fi pákó fọnu àbó fi búrọ́ọ̀ṣì fọnu pé ṣé òun ò ní irú nǹkan yẹn ni alhamdulilayi mi ìbéèrè yín alákọ̀ọ́kọ́ òun náà ní pé orúkọ ọlọ́run ẹ tó bá fẹ́ sọ orúkọ ọlọ́run yóò fi abdu síwájú ẹ yóò fi abdu síwájú rẹ̀ tó bá yẹ pé orúkọ ọlọ́run ló fẹ́ sọ ṣùgbọ́n lára àwọn orúkọ ọlọ́run tá a kà yìí àwọn orúkọ kan wà ń bẹ tó jẹ́ wípé bí ìgbàdẹ́gbẹ̀ èèyàn náà ń jẹ àsọlẹ̀ kan pé ọlọ́run bá ní òun jẹ́ àṣẹ́yídù so ànábì náà jẹ́ àṣẹyìdù ó kọ́ bí àdàgbé ọlọ́mọbàdàn bi ọlọ́mọba ti ń jẹ́ orúkọ yẹn ànábì náà orúkọ yẹn o sọ fún wa yìí pé irú àwọn orúkọ báwọn èèyàn náà lè jẹ irú o ń yẹn so ní jẹ́ mẹ́rin ó ń nǹkan tó ti ń ìròyìn ìròyìn ṣe déédéé ìròyìn ọlọ́run mo ṣàlàyé fún wa náà lánàá pé èèyàn bá jẹ́rọ yìí mù kò ní túmọ̀ kankan tó fẹ́ mú wá fún kí èèyàn sọ pé òun jẹ́ gẹ̀ẹ́nì jù èèyàn lè jẹ́ gẹ̀ẹ́nì jù fún ara rẹ̀ kọ́ àwọn ìwédò mẹ́rin wá sọ ní gẹ̀ẹ́nì jù yẹn kọ́ yọkùn òun fẹ́ jẹ́ Abdul gẹ̀ẹ́nì jù wọ́n ní gẹ̀ẹ́nì jù ní ẹsẹ̀ olówó èèyàn lè jẹ́ gẹ̀ẹ́nì jù ìwọ́lọ́ máa gbọ́ pé èèyàn ni alẹ́pẹ́ ẹni áá gẹ̀ẹ́nì jù so gẹ̀ẹ́nì jù mi agniya kò sí ìwé tó burú bẹ́ẹ̀ so gẹ̀ẹ́nì jù tó ń jẹ́ yẹn ó jẹ́ kò sọ pé dandan ni ọmọ sọ ó lè má jẹ́ ṣùgbọ́n tọ́lọ́hún ọba dandan ni òun yóò wà lọ́dọ̀ ọlọ́hun níròyìn tó pé tí gẹ̀ẹ́nì yìí tiẹ̀ bá tún jẹ́ kò lè pèsè la láéláé tó pé olówó náà ọ̀jẹ̀ kì í pé olówó tó yẹ kó ọwọ́ gbogbo ti lẹ́yìn ayé yanyan so látara bẹ́ẹ̀ yẹn ló fi jẹ́ pé so abdulrahman àtàwọn ọkọ míì náà tó wà ẹdíjẹ nísìnyí àtọ jẹ wípé Ọlọ́run nìkan ní í jẹ irú nísìnyí ànábì chẹnji alhakamu kẹni wọn má jẹ kí ni ọ onígbè nǹkan agbọ́dọ̀ ní kí ni ọ abdulẹ kí ni ọ hakami so àwọn eléyìí la gbọ́dọ̀ sọ so ẹlẹ́ẹ̀kejì òun náà ní wípé òórùn ẹnu aláwẹ̀ ó dùn lọ́dọ̀ Ọlọ́run ọba ju àlìmísìkì lọ bẹ́ẹ̀ ni àwọn àfáà ní kùlúùfù tí wọ́n sọ yẹn kéèyàn lọ wò dáadáa òórùn ó kàn jẹ́ kẹ́límọ̀ ilẹ̀ Yorùbá ni òórùn yẹn ọ̀tọ̀ ni pé òórùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni òórùn ti máa jáde lẹ́nu èèyàn nígbà tí èèyàn bá jẹun òórùn kan wà dọ́ẹ́ pé onímọ̀ ń pè ní kùlúùfù lọ́dọ̀ àwọn alábáwá tẹ́ ẹ̀ bá ti jẹun fún àsìkò tó pẹ́ẹ́ òórùn yẹn á jáde lẹ́nu yín ẹ bá fọnu kẹ ẹ máa fọnu fọnu fọnu fọnu òórùn yẹn máa wà ń bẹ̀ òórùn yẹn ní jẹ́ alukolu lọ́sọ̀ pé ànábì ó mọ lúgà tó lò dáadáa ìyẹn làwọn bàbá tó ṣáájú lọ àwọn sì gbọ́ yé àwọn wò pé ẹnìkan kan gbọ́dọ̀ fọnu kọ́ra àwọn agbẹ́ yẹn gbọ́dọ̀ wẹ̀ òórùn tí wọ́n ń sọ yẹn èèyàn bá fọnu fọnu fọnu fọnu kò lè kúrò mbẹ òórùn pé èèyàn jẹun ni ẹgbẹ́ dẹ́yà bá tún jẹun òórùn pé èèyàn jẹun máa ń wà nínú ẹnu èèyàn nísìnyí àti yẹn bá jẹun tí wọn fẹ́ mọ̀ pé yẹn jẹun wọn ni gbẹ́ni wa gbẹ́ni gbẹ́ni gbẹ́ni gbẹ́ni mi ọtí jẹun ọtí jẹun jẹ so wọn náà yẹn so ọdún ẹgbẹ́ kí ni òórùn kan máa wà nbẹ orígbẹ òórùn kan náà wà téèyàn ọba ti jẹun fún táìmù tó pẹ́ òórùn yẹn máa wà nbẹ sókèlè yẹn náà ń pè ní òórùn yẹn táàmùsì òórùn yẹn ni kò lùfù so téèyàn bá dùn á lè gbà àwẹ̀ láti ó fi dalẹ̀ òórùn yẹn ò ní kú òun bẹ́ẹ̀ láyé láyé òun ni wàá rùn lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí kí ni àlìmísì kìí ṣe fífọ́nù tí wọ́n ní kíkà máa fọ́nù so ọlọ́run kò fún alágbèyẹ ọ̀rọ̀ rẹ̀. ẹ jọ mo fẹ́ bèèrè pé wọ́n ní tí Jibril bá wa sọ wá yìí kalẹ̀ ẹ̀ tó bá bá mi bí sàṣàn ẹ̀ sọ pé ó máa ń wá ní ìwà ìyẹn kẹ̀kẹ́ báyẹn sọ á gbọ́rí tẹ́lẹ̀ pé wọ́n ní nítorí pé Jibril gan fún rẹ̀ ipò tóbi ju eh, bóyá ayé àti sánmọ̀ lọ wọn wọ́n ń ṣe ìdọ́fà ẹ̀sìn kìíní so mo á fẹ́ bẹ̀rẹ̀ báwo ló ṣe jẹ́ òótọ́ sí wípé gbàtánà bí rí lẹ́ẹ̀kan sí níbi tó ti rí pé ó tóbi gan pé báwo ló ṣe tóbi tó ṣó lóòótọ́ ni pé ó tóbi ju ayé àti sánmọ̀ lọ ló fi jẹ́ pé tó bá wá sáyé ó máa ń chẹ́ǹjì shape tó wà and then ẹlẹ́ẹ̀kejì nípa kéèyàn mọ <coughs> eh, téèyàn bá fẹ́ san irun padà awọ pé bóyá wà nù hadith náà ó dà pọ́n ládìsẹ́ wà nù muslim àbí nǹkan yìí pé yóò san padà lọ́jọ́ kejì àbí nǹkan kan mọ́ bóyá àrùn tó bá ti wá pẹ́ ni àbí mi ì ṣàmọ àlàyé àrùn yẹn ṣá ẹ̀dọ́kùn pẹ́ bá lè bá tọ̀nà lẹ́sẹ̀ lè sọ́kùn. náà ìbéèrè yìí àkọ́kọ́ nípa súrọ́tù jìbìrìl yẹn ni pé àwòrán malaku jìbìrìl malaku jìbìrìl aláàkọ́ ni pé àwọn màláyíkà wọ́n tóbi jù wá lọ dáadáa. ẹ̀dá wọn ó tóbi púpọ̀ jìbìrì dẹ̀ ní ọ̀gá àwọn màláìka so títóbi jìbìrìlù kìí ṣe títóbi kékeré ṣùgbọ́n àánú tọ́lọ́wọ́n ọba ṣe náà ni wípé màláìka wọ́n lè jẹ́ ẹni tí yóò di kékeré bí èèyàn gẹ́gẹ́ bí tí bá ní súra èèyàn ń lọ́wọ́ Umar àbí yìí mà ní ìlú sọ́mẹ́tọ́ béèrè. So, kọ́ọ́lá olóhùn ọ̀mẹ́ tó wá béèrè ó ní jìbìrìlù àtàkùn yóò alimukum dínàkùn jìbìrìlù ló wá yẹn tó wá kọ́ yín ní ẹ̀sìn yín ó wá ní wàá èèyàn torí pé wọ́n ròyìn ẹ̀ pé ọkùnrin kan aṣọ rẹ̀ funfun irun dúdú àti lọ yẹn tó máa pé àwọn wọn màláìka wọn ní àwọn àṣìkáàlù tí fi wá ayé fi yé wa pé ànábì yányányá pẹ̀láwòrán rẹ̀ lẹ́ẹ̀mejì sọ lẹ́ẹ̀mejì alákọ̀ọ́kọ́ ó rí níbẹ̀rẹ̀ wá yìí ó wá bá a nínú gari ìrà ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ wá yìí tó wá bá a nínú gari ìrà yẹn ó rí bígbà tí ẹ̀ ń rí yẹn ó kéré sí náà bìrẹ̀ yẹn pé inú inú kíní ló wà inú kéèfù ló wà sọ ànábì rí ń ìṣúra Malaku ló gbé wá ibú kí màláìka ò kéré sí i báyìí tó bá gbé súra mọ́lákù wá èèyàn lè dúró ẹ̀rọ ọmọ bàyàn ni súra angel ló gbé wá àwòrán péyàn jẹ́ angel ó dẹ́rù bà ànábì so ànábì rí báyẹn ṣùgbọ́n nígbà tó yá kó padà wá ọlọ́run ẹ̀sìn wa ní kó padà wá bá ànábì tó gbọ́ ọkọ̀ lọ tí ó wà bá ànábì ó wà padà wá bá ànábì ànábì wọn rìn lọ ní àárín ọ̀nà ní Mẹ́kà pẹ̀lú àdìsí tó fìdí múlẹ̀ so ó wá yọ níbi orí ànábì báyìí ó wà lókè sánmà ó wá tẹ gbogbo òye rẹ̀ pátáyáyá sójú sánmà ètò jẹ́ pé tànàbí bá wo ojú sánmà báyìí kò lè rí kankan mọ́ nínú funfun ojú sánmà tó yẹ pé kí ni òun ti fẹ́ lójú gbogbo tí yẹn bá tó bá wò báyìí kò lè rí pé pé sánmà ò sí ṣùgbọ́n ọkàn tó tóbi díẹ̀ yàtọ̀ sí pé pé kíní yẹn ti dín yàn lọ́wọ́ débi wípé tí nǹkan kan bá wà lókè orí èèyàn báyìí nítorí wà lókè orí èèyàn débi dẹ́ẹ̀ máa ní kó òun yọjú wo sánmọ̀ báyìí èèyàn rí abala bíi èèyàn ní rábala bíi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ti tó nígbà náà so èyí tó wá jẹ́ ti sánmọ̀ bàbá nàbí gun sánmọ̀ lọ ó ànábì rí mẹ́ẹ̀ bàbá nàbí wa gun sánmọ̀ lọ ó wá fira rẹ̀ tún hàn nàbí àwa lè sọ bó ti tó ń bẹ̀ ka ìyẹ́ ara rẹ̀ níbẹ̀ ó dẹ̀ ka ó jẹ́ kí ni o six hundred sí tomi àti jana in six hundred ìyẹ́ ló ní ànábì lè farabalẹ̀ kà á nígbà tó wà ní kí ni o nígbà tó wà ní sánmà so bó ló ti wá tóbi jó tó tóbi ju sánmà àti ilẹ̀ lọ́lọ́ kò sẹ́ni kankan tó mú irú àlámọ̀rí yẹn báyẹn tó mú wá ṣùgbọ́n ẹni tó tóbi ni ànábì tẹ̀sán nù rí wáyà mi wá dẹ́ pé màláìkà kan wà tó jẹ́ wípé ibi èjìká rẹ bíi báyìí tí a bá fẹ́ rin ibi èjìká bíi lásán báyìí so ìrìn téèyàn máa rìn ní seventy thousand years òun ìjìkàlẹ̀ báyìí ìbí dẹ́ wọ́rọ̀ ju ẹni bẹ́ẹ̀ lọ so tí o sì méjì mẹ́ ní sọ̀rọ̀ nǹkan tá a kan lè fi sọ ọ̀làmì sọ pé ẹ má máa sọ pé ẹ fẹ́ mọ̀ nípa ọlọ́run ẹ má máa sọ pé ẹ fẹ́ ṣe kí ni o ẹ fẹ́ mọ̀ nípa ọlọ́run ìtẹ́ máa ṣe mọ̀ pé ẹ fẹ́ mọ̀ òun ni pé ẹ̀dá ọlọ́run ni kẹ́ ẹ mọ̀ gbìyànjú àti kẹ́lẹ́ bá àmọ́ títóbi ọlọ́run ìtọ́lọ́run ọba dá oníkẹ́ máa sì gbìyànjú àti mọ̀ kẹ́lẹ́ máa tóbi ọlọ́run lọ́yọ́ gbogbo àwọn màláìkà tí ó mójútó gbogbo ayé ìpadà àwọn tó ya kèfèrí láyé yìí gbogbo wọn mélòó ni wọn so àwọn mọ́kànlá ẹnìkan lè jẹ lórí wọn so ọ̀tàn wọn mójútó gbogbo àwọn tó ẹgbẹ́ wọn jẹ́ kèfèrí lórí ayé ọ̀tàn yẹn so látara bẹ́ẹ̀ ọlọ́run kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó ní pé àwọn kan máa ń sọ pé ẹ bá ti jẹ irun bí pàtàkì jùlọ irun àsùnbà Eh, tóun bá ti yọ ọmọ kì í mọ́ tó bá ti kejì ní kó tó kì í kò síbi tó wà rárá so wọ́n ṣe àdìsí yẹn wọ́n sì gbọ́ yín ni so kò síbi tí ó wà gbàdúrà bá ti rántí irun tẹ́ ẹ bá jẹ ojú ẹsẹ̀ náà lẹ́sàn anytime lẹ́ bá rántí ẹ lẹ́sàn so kò sí kò bá jásí kò déyìn ò lè kírun ẹ gbọ́dọ̀ sàrùn tẹ́ ẹ bá jẹ náà. ibo ni ó ti lẹ́tọ̀ kí obìnrin mùsùlùmí ti máa kí àwọn irun wọ̀nyí irun juma tarawih idil fitr àti idil adha. <laughs> àwọn onídàápọ̀ mọ́ra wọn alákọ̀ọ́kọ́ òun náà ni pé wọ́n ti dàápọ̀ mọ́ra wọn irun ọ̀ràn yẹn tá a máa ń kí obìnrin wọ́n ní tó bá kí nínú ilé òun ló dáa púpọ̀ jù kódà nínú ilé rẹ̀ gan tó bá tún lè lọ wọnú kíchìn ibi tó ń kó oúnjẹ sí tó bá tún lè lọ kírun bẹ́ẹ̀ ànábì ló tún dáa ju tó kí lọ ní inú yàrá rẹ̀ sọ bó bá ti ń fara pamọ́ sí bẹ́ẹ̀ nínú rẹ̀ ó máa dáa sí sọ fẹ́ kóbìnrin ó kíìpù ara rẹ̀ púpọ̀ jù èyí nìyẹn ṣùgbọ́n ànábì ò ní pé kó má wá sí mọ́sálásí láti wá kírun àwọn tẹ́jà wọn sọ àbíyá wọn a máa wá mọ́sálásí ní àsùnbà láti wá kírun wọn àdẹ̀ máa wá mọ́sálásí ní ìṣáì láti wá kírun ìwọ náà ti mọ̀ pé lásùn bá ilẹ̀ òní tí mà dáadáa tí wọ́n bá yìí ti kírun tán pápápá wọn ti máa lọlé wọn ìjẹ́ káwọn ọkùnrin ti máa jáde pé àwọn àdódọ́pin wọn ó ti máa tètè máa lọlé kílẹ̀ ò tó mọ́ so tó gbé dúdú yẹn wọ́n sọ pé fi bójú lọ so alẹ́ náà tí wọ́n fẹ́ wá kírun wọn ò ní wá kí magrib ọwọ́ ṣáì nìkan ni wọ́n wà so ẹ̀rẹ́gbẹ́lẹ̀ ti súngbà yẹn wọn ò lè ráyè tètè padà sí tí wọ́n fẹ́ kírun mọ́sálásí so ara àdáàbò tí wọ́n ṣe fún wa ni bẹ́ẹ̀ náà ni jimá wọ́n yọ pé kóbìnrin ọmọ kì í jimá kó máa kí kíni ọ̀zúrì nílé ìwọ̀n tó bá máa ọ̀nà tó ń lè máa gbà láti lọ sí mọ́sálásí jimá tó yẹ pé yọ máa lúpọ̀ máa wọn ọkùnrin ẹ̀yin náà rí pé lẹ́yìn bá jáde níjọ jimá tẹ́yìn bá ń lọlé bọ̀ jimá kí wọ́n ti fẹ́ bàjẹ́ tó kéèyàn tó kéèyàn tó délé téèyàn bá sọ̀rọ̀ ń gbà mí sọ̀rọ̀ ló fi jẹ́ pé àwọn ọkùnrin náà ẹ bá ti pé jọ jimá ń gbà mí ká máa pẹ́ ká tó máa jáde káyà yẹn ti jáde lọ tán dáadáa ọ̀pọ̀lọpọ̀ jimá ni wọ́n bàjẹ́ àwọn èèyàn àwọn èèyàn wọ́rí ti wọn rárá bá ti ń jáde báyìí ló ti máa ń gbé ah so oríṣiríṣi nǹkan lèèyàn máa rí nìké ẹlòmíì tó ń torí ẹ̀dùn torí ẹ̀ lọ jimá ti ẹnu so ọ̀kọ́lọ̀ kó sànù wa. so àwọn obìnrin tó bá ti ń lọ kó pitina báwọn èèyàn jimá gbogbo ẹ̀ṣẹ̀ yẹn ni wọ́n máa kọ́ lẹ̀ fún wọn nígbà tí bá wá kírun ní jimá tí wọ́n tún wá kọ ẹ̀ṣẹ̀ di wọn àgbésẹ́gbẹ̀ ara wọn àti irun jimá tí wọ́n lọ kí wàhálà ló máa padà jẹ fún wọn ló fi jẹ́ níjọ́ jímọ̀ so inú kọ́ ẹgbẹ́ obìnrin kó kí jímọ̀ kó pẹ́ kó tó jáde kó nu mọ́ṣáláṣí so kó ètè wọ mọ́ṣáláṣí ní gbàdáwọn ìròyìn tí màá dé so kó dẹ̀ kí jímọ̀ kó wá tún pẹ́ kó yẹ káyọ̀ ti lọ nítorí ọ̀pọ̀lọpọ̀ gbà kó yẹ kó yóò tó jáde kó nu mọ́ṣáláṣí tó bá kí jímọ̀ bá wù kí eléyìí lọ máa da púpọ̀ jù so lẹ́yìn wá gbà náà òun náà ni ìdì ó fẹ́ kírun ìdì ìdì tá a fẹ́ kí wọ́n fẹ́ kọ́ yẹ ká gbogbo ẹbí wa náà fẹ́ kó lọ so ìhùn ànábì kọ ànábì ọ̀sọ́ pé kí obìnrin ọ wà ń lé sọ kájé wọn lọ sí ìdì ni ṣùgbọ́n tí wọ́n fẹ́ mú wọn lọ wọ́n fẹ́ kó wọn lọ sí ìdì á sẹpẹ́rẹ́tì wọn sí ẹgbẹ́ ibì kan lọ́tọ̀ àwọn wà lọ́tọ̀ àwọn wà lọ́tọ̀ sọ bá a ti lè ṣe nìyẹn ṣùgbọ́n níjọ ìdì á fún un díẹ̀ máa wà torí pé kò sí bí o ti ní sí àwọn kìsọ ànábì ọ̀lú kí wọ́n lọ ìtẹ́lẹ̀ bẹ́ẹ̀ lọ sí ìbẹ̀rẹ̀ lọ yẹn náà fìlà wọ́n kà bẹ́ẹ̀ lọ fi àwọn ṣàyẹ̀rọ̀ tún mi ṣe àhírí láì láti fi hàn so àmójúkó díẹ̀ máa wà níbi eléyìí ṣùgbọ́n àwọn yòókù ká máa ṣọ́ra dáadáa níbẹ̀ so yìí dì náà ká dẹ̀ máa try láti jẹ́ pé bó láti fẹ́ gáàdì àwọn obìnrin so níbẹ̀ ọlọ. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì látọ̀dọ̀ àwọn obìnrin wọn ní nínú májẹ̀mú ṣíṣe àdúrà lára àwọn azkar tí a máa ń ṣe èwo ló yẹ kí a máa ṣe tí a bá fẹ́ bẹ̀rẹ̀ àdúrà láàrin alhamdulillah àti ṣíṣe àti ṣíṣe àsàlátù fún anabiwa muhammad. so àdúrà ṣíṣe wọ́n máa fẹ́ kó wọ́n fẹ́ kó jẹ́ wípé àní máa bẹ̀rẹ̀ àdúrà lẹ́ẹ̀kan náà ó kéré jù èèyàn sọ pé ya Allah so nínú kéèyàn tó ṣàdúrà ó kéré jù kéèyàn sọ pé ya Allah torí pé ya Allah yẹn kì í ṣàdúrà mo pè wọ́n tó ń jẹ́ Allah òun lèèyàn sọ yẹn nǹkan lèèyàn ṣe yẹn ni pé èèyàn ṣèrántí ọlọ́run wọn ò kì í fẹ́ fún wa ká mọ̀ mọ̀ ṣèrántí ọlọ́run nígbà tá a bá fẹ́ ṣe àdúrà kó jẹ́ pé ìrántí ọlọ́run ọba la máa ṣe so òṣìṣẹ́ ọlọ́run ọba arọ́kùnrin kan ó kàn bẹ̀rẹ̀ àdúrà lẹ́ẹ̀kan náà ni òṣìṣẹ́ ọlọ́run ọba ní eléyìí ti kánjú jù kí ló dé tó fi òun náà ni pé kò ṣe àwọn tó yẹ kó ṣe síwájú so láwọn kan náà ní ká ṣe síwájú tá a bá fẹ́ ṣe àdúrà òun náà ni pé ká ṣe ìrántí ọlọ́run ọba so ìrántí ọlọ́run ọba wà nínú nǹkan tí a máa ń ṣe kó tó di pé a ṣe àdúrà so a tún wá lè ṣàṣàládù fáànà bíi náà ká tó ṣàdúrà eléyìí ẹ̀rí rẹ̀ wà látara àrùn náà tá a bá ń ṣe àtàyíyátùlélà à ń ṣe àṣìkáàrù fọlọ́ni àtàyíyátùlélà àzàkè so àzàkèyátùlélà gbogbo àwọn kìíní à ń ṣàṣìkáàrù fọlọ́ni so bá a dín àṣìkáàrù fọlọ́ni ọba yìí àwa máa ń ṣàdúrà láàrin rẹ̀ àdúrà kọ́kọ́ máa wá so ṣùgbọ́n àdúrà tó jẹ́ kó fojú hàn dáadáa tó máa padà wá so àkọ́kọ́ di sàṣàlátù fànà bíi sàṣàlátù fànà bíi àṣẹ wa bẹ̀rẹ̀ àdúrà lẹ́yìn ìgbà náà so yẹn fi pé àmọ́ sàṣàlátù fànà bíi sínú àdìsí yẹn náà ẹ kí wọ́n sàṣàlátù fànà bíi ṣùgbọ́n àgbọ́yé táwọn àgbọ́yé lọ́dọ̀ wa ń bì àgbọ́yé kan tó tóbi ni tó yẹ kó ti mọ wàhálà ó ti mọ wàhálà ìtawà máa ń ṣe ni wípé sọlú alánàbí yìí kẹrì òun làwọn àgbọ́yé ibi tí a bá ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣà sàlátù bẹ̀tà sàlátù nǹkan yẹ ká máa tì síwájú kó di pé a nǹkan yẹ ká máa tì síwájú ọlọ́run yẹ ká máa so first torí pé kí ni o ọlọ́run ló dànà bí òun ló lànà bí so òun ló yẹ kọ́kọ́ máa jẹ́ number one tá a kọ́kọ́ máa jẹ́ pé a kọ́kọ́ máa dúpẹ́ fún so kó di pé wà á tó kan pé a wà á ṣe kí ni ọ àsàlátù fáànà so ilé ẹ̀kọ́ kọ́ máa jẹ́ nínú níbi irun ashadu alla ilaha illallah wa adahu la sharika Allah wa ashadu anna muhammadan abdu wa rasulu so ọlọ́run lákọ̀ọ́kọ́ tì síwájú ká tó wá gbé ànábì wa táwọn tẹkidimu náà alhamdulilayi nahmaduhu bàtàwá ṣe lọ láìsẹ̀ wá di ọgbẹ́ àìsẹ̀ wá sàlátù fáànà bì so nítorí ẹ̀kọ́ máa jẹ́ nìyẹn ṣùgbọ́n ó ti mọ́ wa lára ń bì bá a ti bá lẹ́nu àwọn bàbá wa ni kọ́lọ́n kó bá kí àwọn bàbá wa so ó ti mọ́ wa lára bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kìnní ẹlẹ́ẹ̀kejì ni igbe àdúrà àti àsàlátù bá wà níwájú tó bá wà lẹ́yìn rẹ̀ igbe kìnní ẹ̀rí eléyìí òfin ìdìmúlẹ̀ kò síbi tó wà pé ní abẹ́ ká do àwọn ọgbà kó sàsàlátù níwájú kó sàsàlátù lẹ́yìn èèyàn ọba àmọ́ sàsàlátù nù àdúrà tó bá ti sàsìkárù fọlọ́hún so tó ṣe ya Allah àmì àdúrà rẹ̀ bí ṣe so anabi ká máa asalatu àsàlátù fúnra ara rẹ̀ àmọ́ àdúrà ló ṣe tí ó ṣẹ̀ṣẹ̀ fi kí ni àsàlátù síbẹ̀ àmọ́ àdúrà ló dẹ̀ kọ́ àwọn èèyàn tí ó ṣẹ̀ṣẹ̀ fi àsàlátù síbẹ̀ so ibu ní tuntun kọ́ àwọn èèyàn kò ṣẹ̀ṣẹ̀ fi àsàlátù síbẹ̀ so látara bẹ́ẹ̀ kì í ṣe pé ẹ wá ní pé àdúrà kan tẹ ẹ bá ti tẹ ẹ bá ti sàṣàlátù níwájú tẹ sàṣàlátù lẹ́yìn làdúrà yẹn máa gbà ara kò síbi tó wà o ẹnìkan kan kọ́ lórí àbórí níbi kan tó pé ó lẹ òun lọ fà so látara bẹ́ẹ̀ ṣùgbọ́n ká ṣe àṣàlátù lára tó dáa ni ṣùgbọ́n ká ti kí o ó kọ ọlọ́run síwájú àsàlátù ọlọ́run kò fún alágbèyọ rẹ. na ìbéèrè mi wọ́n ní kí ni Islam sọ lórí àwọn òbí tí ò mọ̀ pé ọmọ wọn ní ẹlẹ́gbẹ́ ọmọ bíi àjẹ́ emèrè tàbí ọmọ omi. sàlámì ẹ̀rọ ara mi eléyìí nǹkan tó kéré ni tí ó sì ṣe méjì bẹ́ẹ̀ nítorí ọjọ́ bẹ́ẹ̀ nǹkan tó kéré ni pé èmi náà ti fojú gan ni ipe wọn máa sọ pé ọmọ ọlájẹ ó ní èmèrè ó ní kínní sódà yìí pé náà àwọn afáàtà yìí pé wọ́n máa ń ṣe àwọn àsìkárù wọ́n ṣe àsìkárù wọ́n yà pé ilé òtí ẹ̀lẹ́ bímọ àbí kínní kan ọ̀run ni ó ti bímọ kínní kan ni ọwọ́ ẹ̀rọ padà sọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ rẹ̀ ẹ pé ọlọ́dẹ ti jẹ́ ká àwọn èèyàn ṣe àsìkárù fún ẹni bẹ́ẹ̀ sọ àlùjànnú náà ní bẹ lára rẹ̀ ló ń halẹ̀ gbogbo halẹ̀ báyẹn tẹ bá ti gbàlùjànnú yẹn jáde gbogbo halẹ̀ yẹn ti tán yán yán sọ káwọn ọmọ kọ́ wọn máa dẹ́rù so wọn àjẹ káwọn òbí ọmọ sáré káàkiri àwọn wà lọ́dọ̀ babaláwo babaláwo sọ pé kìnnìkan kan á dìgbà fún ni o á dẹrù fún ni o àjànà ó máa jẹun tiẹ̀ ni so ẹ máa pẹran fún lọ́dọọdún o so àwọn ẹgbẹ́ rẹ̀ kọ́ bọ́dọ̀ para sọ́dọ̀ wọn o so gbogbo kínní ìtànjẹ ni àwọn yẹn tó ti wá fi ṣeré tẹ́nìkan sọ pé ńlọdún ẹgbẹ́ ìjọ ò lọ padà wá gbogbo eléyìí ránran kan ni tí ò ní túmọ̀ so ọlọ́run bá ti fọ́ àdá jẹ́ mùsùlùmí ní agbára so tẹ́lẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ka Kùránì sínú etí ẹ̀ nísìn àjànú yẹn ó máa sọ̀rọ̀ nísìn tí ó sàjáde tí ó họ̀ gidi so látara bẹ́ẹ̀ ká súnmọ́ Ọlọ́run ọba Ọlọ́run ọba yóò kún wa lọ́wọ́ na ìbéèrè tó gbẹ̀yìn látọ̀dọ̀ àwọn obìnrin wọ́n kọ́ léèbò wọ́n ní mímí ọkàn Yorùbá wọ́n ní gẹ́gẹ́ bí ọmọbìnrin tó jẹ́ mùsùlùmí tó fẹ́ lọ́kọ ẹni tó wá fẹ́ ní tó jẹ́ ọkọ tó fẹ́ fẹ́ yẹn ìyá rẹ̀ jẹ́ kristẹni ṣùgbọ́n bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí ǹjẹ́ irú ọmọbìnrin bẹ́ẹ̀ só lè fẹ́ ọkùnrin bẹ́ẹ̀. bísí ah. wàhálà gangan ní eléyìí ó ti yanjú kò sóbìnrin tí obìnrin tá a fẹ́ fẹ́ gangan ni pé sọ jẹ́ mùsùlùmí ìdókòwò kan wà nìyẹn náà bàbá rẹ̀ méjèèjì wọn bá jẹ́ kírísítẹ́nì sọ kò kàn wá kò sọmọdí sọmọdí jẹ́ mùsùlùmí sọ ọdún ìbá ṣe mùsùlùmí sọ ọdún jẹ́ kírísítẹ́nì sọ ìyẹn náà àwọn àpá sọ pé mùsùlùmí lè fẹ́ kírísítẹ́nì ṣùgbọ́n wọ́n wọ́n wọ́nù wa dáadáa sọ pé ká sọ̀rọ̀ àbí eléyìí kọ́ bá èèyàn kan lọ kó ọwọ́ tán níwájú ọlọ́run ọba èèyàn nílé páàsì bẹ́ẹ̀ sọ eléyìí la gbọ́dọ̀ sọ̀rọ̀ fún ṣùgbọ́n tọ́mọ bá ti jẹ́ mùsùlùmí táwọn òbí ẹ̀ jẹ́ christian ìkàdá kan máa lọ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ni pé á gbà yọ̀ǹda lọ́wọ́ wọn wípé ọmọ yìí ṣe yọ̀ǹda fún abẹ́káfẹ́ wọn ni bẹ́ẹ̀ ni àwọn ẹsẹ̀ wa lọ́wọ́ ẹni tí ó jẹ́ wàlíyù tí ó jẹ́ máàmù ládùúgbò oníwà fọmọ yẹn lọ́kọ fún wa yọ padà yọ̀ǹda tó kémi tí wọ́n tó yẹ pé wọ́n yẹ sábà fẹ́ yọ̀ǹda kò sí ni ẹni náà fẹ́ fẹ́ yàwó ń gbà mí oríṣi nǹkan lè máa ń kojú náà fẹ́ fẹ́ yàwó ṣùgbọ́n téèyàn bá ti jẹ́ ní tíwà rẹ̀ da ó máa rí yàwó fẹ́ so ẹlẹ́tí ò bá ti jẹ́ ní tó lé ntọ́ láwọ̀kọ́ ni pé tíyàn kan bá kọ́ ti takora wọn ná ẹlòmíràn ọ̀kọ́ bínú náà so bàbá ọmọ lè bínú wọn lè bínú sùn ọdẹ má ti di pé eléyìí ọmọlúwàbí ni tẹ́ntẹ́n lè fọmọ fún ni so wọ́n fọmọ fún mẹ́tẹ́ yàn bá dá bọ́wọ́ ti so so <laughs> so dídá yẹn ó kọ́kọ́ ṣe pàtàkì ná because tó bá dẹ́ bàbá kan bá ló wò fún ọ lọ́mọ tó bá yẹ kí n tán yóò kọ́ tún lọ béèrè rẹ pé bóun ìwọ gangan ti rí so dandan yóò bá dá so bóun ìbóun ìwọ ìbò ọ̀gá sí ọ̀gá lè fọmọ rẹ fẹ́ tí ọ̀dà kọkàn sọ pé wà dé so ibi kan jẹ́ mùsùlùmí wọ́n sọ pé òfin fún so sùmọ́ tó bá gbọ́ bá mọ̀ pé ẹni tó dáa ni tó tó ní ẹbí dáadáa tó náà dẹ̀ jọmọ dáadáa ọ fẹ́ fi fún so ibi bí kristian ti wò lè kó burú tó kó sọ wípé òun fẹ́ fọmọ fún mùsùlùmí ẹ̀ẹ́dì pé bẹ́ẹ̀ bàríà ẹ̀sìn bàríà ẹ̀sìn ẹ̀ẹ́dẹ̀ fẹ́ ọmọ yẹn lọ́wọ́ ti jẹ́ mùsùlùmí ẹ máa filẹ̀ ni so ẹ bẹ nìyẹn náà ni so bàdẹ́bà yìí máa sọ dẹ́bà yìí rẹ́nìkan ní méjì yóò kíní yóò máa láìtìn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọ̀nà ẹ ibi tọ́lọ́ ni wọ́n yà ń tiẹ̀ nìyẹn so ẹ dẹ̀ yẹn jú ẹ pẹ̀lú sùúrù pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kékeré pẹ̀lú agídí pé ẹ gbọ́mọ yẹn lọ ní ẹ lọ gbé pamọ́ gbogbo eléyìí ẹ ṣe nǹkan gidi so a gbọ́dọ̀ sọra fún gbogbo àwọn ọ̀rọ̀ àwọn kan báwọn so kọ́lọ́n kó fún alágbèyọ rẹ. àwọn obìnrin tún ní kẹ́ sáré báwọn jó eléyìí mọ̀ ó rí ọmọ kìrìsìtẹ́nì tí wọn kò ké tí ó bá kànyàn lásọ. inú orí ọmọ yìí ṣe ẹ̀gbin tí ò lè kànyàn lára so mistake táwọn yẹn máa ń ṣe nìyẹn pé orí ọmọ tí wọn bá ti fa kò lè kànyàn lára kò síbi tó wà ànábì pé ní ìdọ̀tí ìdọ̀tí yàtọ̀ sẹ́gbìn méjì yàtọ̀ síra wọn so o lè kírun níbi tí dọ̀tí bá wà o ò lè kírun níbi tẹ́gbìn bá wà so wọ́n lè má gbálẹ̀ so ọ̀tọ́ ẹgbẹ́ gbogbo ẹ̀ dọ̀tí tó dẹ̀ tẹ́ níbẹ̀ tó kírun so ìdọ̀tí nù so tòmọdé bá yàgbẹ́ lẹ̀ wọ́n tọ̀ lẹ́lẹ̀ ò lè kírun bẹ̀ wọ́n ìyàtọ̀ ara ni méjèèjì ìdọ̀tí yàtọ̀ sẹ́ ìdọ̀tí yàtọ̀ sẹ́ ìdọ̀tí ọ yàtọ̀ sẹ́ gbìn so <laughs> so ìdọ̀tí lànà bí gbèkè òpè lẹ́gbìn so mistake yẹn bí mistake yẹn ti wáyé lọ́dọ̀ àwọn èèyàn nìyẹn so pé káwọn èèyàn ó mú kúrò bẹ́ẹ̀ kó mú dọ̀tí yẹn kúrò bẹ́ẹ̀ so ibi tí wàhálà yẹn ti wáyé nìyẹn orí ọmọ kan tó jẹ́ kinní kan gbogbo ẹ̀ bàtà yẹn ìdọ̀tí ni kì í sẹ́gbìn so wàhálà àlọ́ irun àní irun ní gbogbo sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ ṣé wọ́n dà tí wọ́n dàtọ̀ sórí ẹ̀ ní àbíbò wọ́n ní wọ́n sí ẹ̀ ní wọ́n dẹ̀gbin síbẹ̀ àwọn tó ti kọ́kọ́ sì gbọ́yé láti ilẹ̀ ẹlẹ́wàá pé ẹ̀gbin ni àwọn ni wọ́n lọ lọ gbogbo àwọn kìnìyẹ máa ló jẹ́ káwọn bàbá wa fi sọ pé ẹ̀gbin ni. mo kàn fẹ́ béèrè pé ṣé mùsùlùmí lè fún àwọn ìyá ọlọ́sùn lówó tán máa ń wà níbi ojú títì yẹn torí pé wọ́n máa ń tì torí ẹ̀ fọ́ọ̀sì yẹn pé ọkọ mi jọ ọ nítorí ọlọ́run mo fi bí ọ nítorí àlàjì bíi àáfà ojoojúmọ́ ló máa ń sá fún mi ní. sọ alájọ́ bàbá mi kéèyàn má fún wa lówó rárá nítorí ọlọ́run má fún wa lówó o ti yọnu sí nǹkan tí wọ́n ń ṣe nìyẹn tó bá ti di fún wọn lówó má fún wọn lówó nítorí o lè ṣe àsìkò tó lè ṣe dáwà nìyẹn so o lè pe mọ̀mọ́sẹ́gbẹ́ kan báyìí tó sì ṣe dáwà fún wọn ó wàá ṣe dáwà yẹn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ dáwà rẹ wàá ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí pé bóyá wàá máa bú àbọ̀ máa ṣe nǹkan kan so ó ṣe dáwà tó bá dẹ̀ nǹkan ló lè fi encourage wọn gangan ó kọ́kọ́ béèrè àwọn question kan lọ́wọ́ wọn wípé kíní yìí gangan ṣé òòṣà ló yàn fún yín pé kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ so ó béèrè lọ́wọ́ wọn because kéèké mi lè fẹ́ fún yín lówó ṣùgbọ́n ní tí wọ́n sọ fáwọn àní wípé ká sin òòṣà ká bọ òòṣà nǹkan tó jẹ́ kí ni o tó jẹ́ aburú ni èèyàn lè rírú ẹ̀yin mọ̀mọ́ báyìí téèyàn náà sì ni mọ̀mọ́ lé èèyàn káàánú yín pé bóyá kéèyàn fún yín ní nǹkan ṣùgbọ́n kọ́mọ̀ yẹn pé bóyá òòsàn ló ní kẹ́ ẹ máa ṣe tẹ́ ẹ fi ń ṣe àbẹ́yìn gangan lọ́kàn wù tẹ́yìn wá ń tó mọ́ so question ni tó máa technical ọ̀nà bó bá ti dáhùn rẹ̀ sí ẹ̀ tún fún ní mi so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so yóò mọ̀ ẹ̀ tó bá ráyè ni o torí pé kí ni o ìyìn tó jù ni pé ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ò ṣetán àti gbà ṣùgbọ́n tó bá ráàyè tó bá mọ dá wàá ṣe ọ̀gọ̀rọ̀ wọn ò sí náà ti gbà rárá so ló jẹ́ pé òkèlè pé kristian kan kọ́kọ́ máa ṣe ṣe wàhálà kan tí ò ní túmọ̀ so yọkàn máa mú iye kò ní gbà téèyàn fẹ́ sọ fún kọ́ ọ̀kẹ́ fẹ́ máa bá tiẹ̀ lọ so kọ́lọ́mọ bó pera rẹ̀ hàn kó fi gasi kó fi gẹ́lẹ̀ sójú ọ̀nà so. sáwọn ìbàdàn nípa àwọn ọ̀rọ̀ nípa àwọn orúkọ ọlọ́run tí ẹ̀ ń kà fún wa so mo ní àwọn orúkọ kan tí àwọn èèyàn tó súnmọ́ mi sọ àwọn ọmọ wọn so tí mo dẹ̀ béèrè lọ́wọ́ wọn pé kí ni wọ́n gbára lé tí wọ́n fi sọ orúkọ ẹ̀ tí wọ́n sọ pé lára orúkọ ọlọ́run ló wà so ìkan ní Martin tí wọ́n ní Alimartin. Alimartinu so o ti wà ní ọkọ tá a kà ní ìsìnkú àti Alimartinu. Bahizi báyìs ni bẹ́ẹ̀ kí sókọ kí sókọ ọlọ́run ọba nínú ọkọ tí a ti kà fún wa pé ó wà nínú. ṣé ẹ eh, so àwọn orúkọ tí ó jẹ́ bẹ́ẹ̀ yẹ tó tó ẹ gbókè so orúkọ ọlọ́run bọ̀ wọ́n ṣe ìyẹn lè sọ mi yàn bí àbí yàn lè sọ mi yàn bẹ́ẹ̀. ìyẹn lè sọ eh, orúkọ tó bá ti jẹ́ pé orúkọ bíi báyìs tó bá yẹ kó bá ní tòun tó bẹ́ẹ̀ fi ṣe bẹ́ẹ̀ báyìs méjì lọ wà ìkan wà ó ní àyìn sọ báyìsù olùgbé èèyàn dìde sọ. So, ẹni tó sẹ́ndì ẹnìkan àbẹ́ni tó gbéyàn dìde ìtumọ̀ méjì ló máa ń túmọ̀ sí tẹ́gbẹ́ bá gbàgbé tó sẹ́ndì èèyàn àmọ́ tọmọ rẹ̀ fẹ́ sẹ́ndì so o lè sọ bẹ́ẹ̀ bágbé ni bá ìsù ẹni tó ń wádìí nǹkan pẹ́pẹ́ kọ́ ọmọ wọn wádìí nǹkan so àmọ́ tó fẹ́ fi sọ bẹ́ẹ̀ so so ìyẹn la wàá lè sọ ṣùgbọ́n kí èso kọ ìròyìn ọlọ́run ọba ni yẹ́bù asù máa fèlè kòbò ìròyìn ọlọ́run wà ní bá ìsù kọ́ ọlọ́run bá èèyàn lè sọ ọmọ tí ò ní sọ pé abdul bá ife ṣùgbọ́n èèyàn sọ pé wọ́n ní abdul matin tó kó kọ́ ọlọ́run gangan jẹ́ matin nam. question number five. number five. question number five. nam o ti tán. number six. mẹ́rin ni. mẹ́rin náà ni. so subhanaka wa bihamdik. ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.